Welcome to Good morning. This is a promise. Thank you. Um, ṣé lẹ́tà yẹn wà mẹ́? Ó wà nù ẹ̀. Uh, Dura. Sá. Kí ló ṣe? Ojú ẹ̀ kọ́ ẹ lọ́wọ́ jẹ. Sá, èkùrọ́ mi tí mo wá rà, ó ní mo kọjú mọ́ jẹ́jẹ́ o ìdí tí ọmọ ẹran ṣe wá fẹ́ wọnú gbá mi ó ní kò yé mi orí kí wo níyàwó yín òkè mi tán lánàá gbogbo ìtàn ìyá mi tí wọn mọ̀ bó ṣe ti kékeré kọ̀ọ̀kan ó ní wọ́n pa fún mi pátápátá lórí nǹkan tí mi ò ṣe tí mo bá tẹ̀ wá ṣe gan. òtítọ́ òtítọ́ jẹ́wúrà máa rárò kan débi tí ṣó máa fi lọ ẹ̀ ajé lẹ́gbẹ̀ẹ́ ajé níyà ara ìgbín tó wà lára jẹ́ òun ló ra Fárágídí yẹn. Torí tí kì bá ṣe tilé tó ń jó, kí ló fẹ́ wá lọ sílùú Ẹ̀kẹ́? Tí ó bá ṣe tàrọ̀dá òjò, kí ló ń wá lọ sílùú Ẹ̀kan? Tí ó bá ṣe torí àtijẹ àtẹmu, ó ṣeéṣe kí ìwọ àti má tiẹ̀ pàdé láyé àti láyé. Má bínú, mo fẹ́ kó fi ṣe oṣùn, kó fi para. Mo dẹ̀ ti sọ fún ọ My office is different from my home. This is my office. Okay? Má bínú jọ. Ah, mi ò bínú. Ah, Èkú tèmi òkùnkùn ni ẹni tó máa fi ẹjọ́ ológbò sùn. Àfọlọ́run ọba. Ẹ hmm, hmm. tún ti bẹ̀rẹ̀. Mo ṣe ń bínú nìyẹn. Ah, no, mi ò bínú sir. Uh, let me get back to work, sir. Deborah. Sir? A minute, please. Mm. Dora uh, Oshimbino. Okay, tó bá bínú mi, wọ́n prepared máa bá mi prepare mo ń <laughs> Oh, oh, okay. so, <laughs> oh, how do you want it? No sugar, please. Oh, okay. <laughs> ọmọṣẹ́ tó ń po tíì fún ọ̀gá very sweet ọmọṣẹ́ tó ń po tíì fún ọ̀gá tíì gbígbóná nínú òtútù ah, ah. sórí tètè wúrà by the time I am through with you wà á regret pé wá sílé ayé wà á regret pé òṣìṣẹ́ ní company ìwọ ní ìwànú aṣẹ́wó elébòlò get out. beg your pardon ma. sorry you beg what. stop you leave ah oh my god this man is insane. That is insane! You have not connected the thing for me. Let me pass. You think I... You think... You think... Eh? Oníbàárù ọ̀ṣì. Má wọ̀rí. Kìnìún Olúwa. Ṣọ́mọ̀ fẹ́ sẹ́kẹ̀ tún mi yẹn. Nínú ọ́fíìsì mo ló ṣe gbogbo lè. Mi lè gbà wọ̀ ni. Ṣọ́mọ̀ kò ti tẹ́. Ṣé me lè. No, listen, ṣọ́mọ̀ kò ti tẹ́. Èmi ti tẹ́. Ọ̀dọ́ ṣọ́mọ̀ kò ti tẹ́ báyìí. Èmi me tẹ́. Ọmọ kò ti fà sẹ́tẹ́ jù. Èmi ti tẹ́. Èmi ti tẹ́ iṣẹ́ Olúwa. Mo fẹ́ tẹ́. Títẹ́ yẹn gangan ni mo fẹ́ fi tẹ́. Sórí lẹ́mi jáde tó bá ti délé iṣẹ́ olúwa lẹ́mi bọ́ síta chase me out of your house lẹ́mi bọ́ síta nítorí ọmọ ìgbèrè yẹn kò gbé wọlé iṣẹ́ olúwa láàrin èmi àti ẹ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni iṣẹ́ so you could ever cheat on me. ìwọ ọgbọ́n tó tó ponú tó ní rò. èmi ló ponú ìwọ èmi ló ponú oh now you have an office o ti ní ọ́fíìsì àbí o ti ní ọ́fíìsì o ti di big boy lójú ara ẹ ṣé ká sọ fún gbogbo èèyàn kí gbogbo àwọn staff ẹ kọ́ bọ́ síta kọ́ wá gbọ́ sítórí ẹ iṣẹ́ olúwa ìwọ tẹ́ pé ìṣẹ́ ni ẹ tẹ́lẹ̀ mo change ẹ because you are a miracle nurse baby you are a miracle baby tẹ́ pípa tí mo mọ ẹ ṣẹ́ẹ̀tì mi ṣẹ́ẹ̀tì kan tíṣẹ̀tì méjì pẹ̀lú ṣòkòtò kan ni tíṣẹ̀tì ẹ wọ́n print sí lára mi o wá di òṣè òṣè big boy fẹ́mi you can cheat on me you can cheat on me. ibi tó rí òótọ́ fine mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run t-shirt méjì péré ni mo ní pẹ̀lú trouser kan bọ́n kò kò ẹ́fà sí kankan nínú àwọn ẹ̀gbọ́n ẹ tí mo wá tọrọ aṣọ lọ́wọ́ ẹ. ìwọ bàdàbà yóò fún ẹ láṣọ rí bàdàbà yóò fún ẹ láṣọ rí dọ́mì torí pé wọ́n ní kùn so ṣé mo èèyàn ló bá ní six pack ni. sọ fún mi èwo ló ṣeré nínú àwọn ẹ̀gbọ́n ẹ àfíìsì elétè dúdú yẹn ẹ eh? láì mu sìgá tó máa ma létí ẹ̀hún dúdú ṣẹ́yìn ni màá lọ́ba pé kó wá ràn lọ́wọ́ you are very stupid girl. ṣé tí gbogbo àwọn ìgbọ́n bá wà ní ìwọ ni sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí it's not for that David that helped you. the which freaking David tó bá kí igi sẹ́nu láì jẹun ìyẹn ló máa sọ fún help mi in which way olórí burúkú ni ẹ ṣọ́ ní ṣọ́ fi ní ṣé àgbàdàn ṣọ́ fọyàn ju ẹ ni ó ṣe jẹ́ pé gbogbo ẹ̀ báyìí gẹlẹmọ gẹlẹmọ ni gẹlẹmọ gẹlẹmọ ni gẹlẹmọ náà pé gbogbo àwọn tó ṣiṣẹ́ lọ́fíìsì ẹ kò lè pẹlẹbẹ kó máa jẹ ráì òfin ẹ̀kọ́ tó bá dé ọ̀gbọ̀n máa gbé wá gbé sẹ́nu jẹ́ni kẹ́tọ́ kó délé mi ọ̀dọ́ bàbá mi gbà kó bẹ́ẹ̀ you go flash as mo ṣe dé bẹ́ẹ̀ ló ṣe máa kó lé mi as flash. you can ever cheat on me. jẹjẹ o you can don't tell me. ọmọ tí ma ṣe fẹ fúnra mi ni máa jẹ ọ sí sakadi kọsí. ọwọ́ dọ̀ pẹ̀sì wàá jọ́ tì mí wàá jọ́ tì mí so you can actually press a button iṣẹ́ ló wà ẹ̀wọ̀ o lè gbẹ́ náà mi ìsinmi kó máa tẹ́ kó máa ṣe ń gbọ̀ngbọ̀n tí mi bá bọ́ta kọ́ ọ̀fẹ́ náà mi iṣẹ́ ló wà dédì wúrà hmm? ṣé tí n bá ń fún ẹ nímọ̀ràn wọ́n á máa tẹ́tí ẹ̀ sílẹ̀ kó gbọ́. akitan tí ò bá jẹ ìpín kó lè kún bọ̀rọ̀ kò sí ibi méjì tí ààbò pọ̀ jù sí nílé ayé yìí ju ọ̀nà àtijẹ lọ ṣùgbọ́n ẹ wo àǹtí enough is enough ah, ah kí ló dé bàbá ló jẹ èso àjàrà ọmọlẹ́yìn nǹkan kí ni tèmi àtọkọ ẹ gan ẹ ẹ bí wọn dẹ kọ ìgbà tó jẹ́ wípé oúnjẹ tí akata wọn jẹ ni wọ́n fi ń lo àyẹ̀wò ti tèmi àwọn <laughs> ọdẹ mọ̀ wípé iwájú iwájú báyìí lèmi máa ń ṣe tèmi sí. o ti stubborn jù problem tí mo máa ní pẹ̀lú ẹ̀ ni you just don't listen. àyànjú ah, ah. ẹ̀ náà ni ẹbí òkúkú tí lọ́wọ́ ajá ìjẹ̀ṣà tó ń sọ òyìnbó mọ́tò tó gba ajá ìjẹ̀ṣà níjẹ̀ṣà òun ló fún lóyìnbó sùn ẹbí wọn kọ́ but my dear ọ̀nà àti jẹ́ àti mu òun ni wọ́n máa face nǹkan tó wà most important nìyẹn. ọlọ́run tó dẹnu ní bòǹbò ó ti mọ nǹkan tó máa fi bọ̀ tí ọ̀nà kan ò bá dẹ̀ di ìmí ò lè ṣe ẹ jẹ́ káwọn ka ẹni tiwọn ká wá wò bóyá ọlọ́run ò ní tẹ́tí ẹ̀. ṣé wàá gbọ́ wọn ni wọn jẹ́ ká tọ́jú igba ilé náà bí tó kó máa gbó bí kò ní gbó kó sẹ́ni tó mọ̀. ọkọ etí mi ní ọ́fíìsì. mo mọ̀ mo mọ̀ èmi náà mo mọ̀ ṣùgbọ́n it is well. Makana. you get, do you get, do you get? Makana. Ọ̀rọ̀ yẹ kọ́ ló wá bá tèmi yẹ bóyá máa ń pè wá àti báwọn ṣe máa ń pè ní wọn ò mọ̀ mí pè rárá oya ọgbẹ́ inú kéésì kí ló ń bọ̀. mi ò wo wo bí kò sí nǹkan méjì tí mo fi ń sa ẹ̀ o eh. sórí bí gbogbo àṣẹ dúró ìwọ náà pé a kì í ṣe oníṣà wá fi ṣàlọ̀ wá rárá o ẹnẹsí ló ṣọ́ọ̀jù ní beach town lọ yìí àsun òun ló máa ń mú àìsàn dùn tí ojú mi bá red tán tí máa rí red wine ó ń lọ nìyẹn o ah, tó bá jọ wà lálẹ́ i mean night <laughs> night train gbàjọba straight nìyẹn o ah, tó o bá eh. mọ̀ wípé o oh, tó bá bá ọmọ ṣe má bọ́dà láti pàlákàrà. ẹ gbàgbára lẹ ẹ eh, kí lè jẹ iṣẹ́ tó ń ṣe báyìí náà ṣé o pé wà á ọ̀dọ̀ pé ìbọn ni mi ò tó bá yìnyín báyìí kóbà kóbà kóbà wọn máa da ẹ lóòrùn owó bóyá ń lọ náà òkè láàkọ́ màá kọ́ fi jíjẹ màá kọ́ fi pàtì ń jẹun. àlọ́ yìí máa jẹun ní ìgò ní mọ̀nà ilé wa jẹun tó máa wọ́ makana ló fi ẹ jáde makana ìjẹ̀kọ́ mọ̀. ọ̀rẹ́ láti fi jíjẹ mímu yí wa lọ́rùn ah, nítorí ara ilé lọ́nà ṣe kí ni lóye dárò oko ọmọ tó bá ṣe náà mà mm. tàbá rọ́ mà fi kò pọ̀ jù. let's go there ẹni ìṣó ẹni ẹjẹ ẹjẹ ẹni ìṣó lẹ́ẹ̀kan wà ẹ farabalẹ̀ ẹ wà ẹ wà ẹ ní sùúrù àìmọ kó yín jáde ó lẹ ń lọ ẹ farabalẹ̀ ó sáré fún mi tún mi fẹ́ràn yín ní pákéjì nǹkan. ṣáàjẹ kò gà tó bá ṣe ẹni pákéjì kò gara bí kò gara bí ẹni ìṣó níbẹ̀ ọmọ mi má pẹ́ mákànà mákànà àwọn oníṣòfò alẹ́ ni ah, ó ti ṣú ọjọ́. yá àwọn tèmi àwọn iye tó ń gbowó òru ló yá. ẹ gba òórùn mọlẹ tí òòrùn ayọ̀ tó ń ta lé yẹ máa jẹ nìyẹn. ẹ jẹ́ kọ́ mọ̀ bá ti wà wá sáré gbà mí mo wà yìí màtàwọn fífi kan là ń bọ̀ sọ̀rọ̀ mi yẹ mo tẹ̀ wà mí dára kò sí ọ̀kan lọ́wọ́ mi rárá mi tẹ̀ sí ilé ìfowópamọ́ mi ti bọ̀ pé ti bá dé bí lásán ọwọ́ kan ni tó yẹ ẹ̀ onípe omi jẹ kó gbà àti ẹ ọmọ ìyá wa oṣù ọ̀fẹ́ bàjẹ́ jẹ́ ọmọ bọ̀ wá ọ̀gbẹ́ni jẹ́ kémi gbọ́. o ò lè wọlé fẹ́ kó fi máa gbọ́ràn. bẹ́ẹ̀ni ò lè wọlé. sọ́wọ́n pé mo ti máa ń sọ fún ẹ níjẹta bó ṣe wá nìyẹn torí wà búrò pàṣẹ. sọ́wọ́n mẹ́yìn pàṣẹ máa ń múra báyìí. bó ṣe wà yẹn tó bá fún ẹ ló gbọ́dọ̀ wọlé ló ti yé bó máa jẹ́ ọ̀gbẹ́ni Nicholas treat fọ́pọ̀ pẹ́ fún mi. màkánà ti fẹ́ ka màkánà báyìí a ti rẹpẹtẹ jù sábà náà àárọ̀ lọ́jà kí ló ń ṣẹlẹ̀ tó bá work out mọ́ kẹ́rìbọ̀dì yá dànù jàre. Ah, frog yẹn jọ ó máa ń fò báyìí ọmọ ọlọ́mọ tó lọ pèsè àyè gidi sílẹ̀ fún wa mẹ́yẹn ó fẹ́ tẹ́ wa sí ayé ayé tá a máa jẹ tá à ní lè jẹ tán kí ló máa ń ṣe é tó ń bẹ ọpọlọ ní ẹni. yé ẹ̀yin tèmi ikú yín náà ni mò ń kú lọ yìí ó yẹ ká dàgbà síbi ìjọ ti ya farabalẹ̀ mú mọ́ mi sí ìdè sórí ayé yín wà ń bẹ̀ wàhálà ẹ̀ lè jẹ́ tán ayétẹ́lẹ̀ mi máa jẹ́ ní tó máa sá lọ ṣé ifá ẹ. ifá ẹyẹ wo bí sùn wọn ti sọ̀rọ̀ lẹ́yìn mi ti jẹ́ kó yé wọn pé ò jẹ́ bẹ́ẹ̀. yẹ jẹ yẹ tún mi pè. bákàlẹ́. yé wọn ni wọn tẹ̀lé náírà lọ ìgbé ẹ̀rọ mi máa jayé ni yóò máa sá lọ ayé tó yẹ pé kò jẹ̀rú ẹ̀rí ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ó yá já máa lọ́wọ́ mi wàá gbà jẹ́ kọ́ mọ́. Ah, ṣọ́ọ̀bù mo ti káwọn tiẹ̀ sọ̀rọ̀ mo ti káwọn mi lórí àkọ́kọ́ lọ́wọ́ kan. ẹ you say ah, kí ló ṣẹlẹ̀ ah, ó ṣe di ogun ọmọ ní Israeli dé yìí ṣé èèyàn méjì kan ló sọ fún wa ní kí ló tẹ di twenty ẹ ṣe oṣù òdìlẹ ti ń bọ̀ ni. ààrẹ dòdò ilẹ̀ kí ló hapun ṣe fẹ́ dojú ayé ni àbákàrà náà ọ̀gá dé fojú ayé lẹ́jọ́ tójú ayé bá di pọ́pọ́ fà máa kó jẹ ni fáà lówó kò wọlé àbí kò padà síbi tó ti ń bọ̀. wá ọ̀gbẹ́ni làrẹ́dù farabalẹ̀ ní bá sọ̀rọ̀ ṣe bí kíní wa táṣẹ́ lẹ́jẹ́ mi bá sọ̀rọ̀ ni Nicolas Cage fíbẹ̀ lẹ́rìn àwa kí ló wá kún un ṣe ló mọ̀ mi ni wàhálà ló bá sọ̀rọ̀ náà. dúró kí ló lè máa ṣe bẹ́ẹ̀ báwo jà bọ́lá. báà àfẹnà àdó fara balẹ̀ màkàrà ló bá ẹ sọ̀rọ̀. ẹ kí ló bá mi sọ ṣé màá tún ọjọ́ mi la ẹ tẹ́ mi sọ. Thank you yàrá ìjà ni wọ́n di ẹ̀ ẹ̀rọ yìí ẹ̀rọ máa bù ẹ̀rọ tó tẹ̀mí ni ẹ̀rọ máa tó tẹ̀mí ni ẹ̀rọ tó àpọ̀dé la yàrá ìjà ni wọ́n di ẹ̀rọ máa bù òdìdó bàbà báyàbà ìwọ yàrá ìjà mi wà rẹ̀ ẹ̀tọ́ kọ́ mi wà rẹ̀ kí ni bàtà ẹ̀ tó tiẹ̀ bàtà ẹ̀ fẹ́ fà ẹ̀yẹ ẹ̀gbọ́n bàtà ẹ̀ bá mi ẹ̀gbọ́n àbù ẹ̀gbọ́n àbù ẹ̀gbọ́n àbù kọ̀sẹ̀ ẹ̀gbọ́n àbù sẹ̀ ẹ̀gbọ́n àbù sẹ̀ ìyàrá ìjà ni wọ́n kí ni

ṣẹlẹ̀ ẹni ṣé lórí ní ọ̀rọ̀ nẹ́tíwọ̀kì náà ló ṣe ń pòṣepòṣe bá. níbi òun náà ni ọṣẹ kò tó ń torí ni nǹkan kan tèmi ṣàmọ̀ ni wípé kò sí ẹni tó máa ti jẹ orúpẹ tí ò ní gbowó òkúta ah, tí èèyàn bá máa load credit sórí fóun báyìí bí ẹni fi ẹran jẹkọ ni but tó bá máa di time téèyàn máa pè báyìí ọ ibẹ̀ yẹn ni wàhálà máa ti wà ó ti sú mi. listen nígbà téèyàn bá ń yìnbọn sílùú tó ti tù òní tó bá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ network nílùú ok tó wá pé ó ṣe important kò mí kan ẹ̀ ó bẹ́tà kó lo fóònù tèmi kò yẹ ṣe. Yeah. Hmm? <sighs> gbẹ̀gẹ́dẹ́ tó gbé fóònù ẹ̀ sí silent. ọmọ náà ọmọ pé from time èmi ò like uh, kí fóònù máa ring sí mi létí garagara ó máa ń distract me okay. iṣẹ́ olúwa sànbẹ̀sùn fapórọ̀ rí ìwọ ọmọ ní mọ́mọ́ ṣòkì gbẹ ó yé mi jù ẹ ṣáà protect ara yín kí ẹran tó ti já kó má kó bẹ́ẹ̀ tó wà lórí ìṣòro yóò máa tún bẹ̀rẹ̀ lo fóònù tó fẹ́ lò. kí ló dé ẹran lè lómi ṣá ẹlòmíì bàjẹ́ ṣá so ládùúgbò gbogbo ìyá tí ọmọ yìí jẹ ọ ṣó ah, ah, dé ni. wọ́n ta tún nìyẹn. Ah, this useless girl called your secretary mani ó ti ó dẹ̀ ń pè ó ń pè ó mú dẹ̀ ń kọ́ tẹ̀ mú kọ́ tẹ̀ mú kọ́ dédé tún pè padà ṣó dẹ̀ ni. Eniola, can I have the phone please? She's calling back I cut it. Ṣó tó rí dáa ló gbé sí ni. Dúró, listen, ṣé o mọ̀ pé secretary mi lọ́mọ tó ń pè yẹn? ó dẹ̀ mọ̀ pé mo ní meeting lónìí definitely ó ní láti pass across information sí mi o then cut phone? yẹn cut phone? yẹn báwo ni yẹn ṣe máa ṣe ṣe. baby can you believe this girl is still still cut it. so ẹ ṣe ni bí mo ṣe ní kó lo fóònù àbí. continue to cut all right. still calling. why ishe can I have the phone. which phone. your phone. use yours. okay fine. Ishaluwa o mọ̀ pé tí n bá fẹ́ bẹ̀rẹ̀ wàhálà mi o ò ní lọ sí any meeting lónìí we both be in the house. so. iṣẹ́ olúwa tí mo bá dákẹ́ tí mo ṣe bí dìdìrín tí mi ò sọ̀rọ̀ ẹ̀rù jà ló ń bà mí o i'm just trying to protect the name tí bàbá mi àti ìyá mi tó ti ń protect for years. i know. afọ́jú dẹ̀ ni mi mi ò kọ̀ kí àwọ̀ àbí gbá kó fọ́. i know. ìfà mi ò kọ̀ kórí èèyàn fọ́. i know very well, I know. Can I have the phone? Use yours. Your phone? No. Tell me what you tó bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ gba ilé kan network provider tó mọ̀ pé ó ní network tó wà òkè kó lọ síbẹ̀ kó lọ mẹ́kọ̀ọ́ ó ṣọ̀kùn máa òkè láti bẹ̀. baby so it's because of that useless bitch. ló ṣe gba fóònù ẹ lọ́wọ́. bàtú ẹ get n gé Uh àláfíà ni gbogbo wa wà àláfíà la wà báwo báwo dẹ̀ níṣẹ́ ok mo máa mo máa send everything máa send ẹ hmm. ok ẹ jẹ́ ká ṣe báyìí ṣé kí n pè ní weekend yeah yeah I miss you too ẹ mo máa rà ẹ. Eh kò ní dáa fún ẹ ṣé lágbára lọ́wọ́ lòun ní ṣoríire nínú ọdún ìwọ̀n máa gbẹ ẹ̀tì ni ṣé bí ọkọ mi ṣe sọ pé òun máa mí ìṣe lágbára lọ́wọ́ lòun máa mí sí ni ni mo kí ló fẹ́ sọ mo ń gbẹ kí ló fẹ́ sọ ẹ ẹ. àǹtí mi. ṣe pé fún. àǹtí mi. bá a látòrí fún. má ara bóyá ó já sí ibòmí ẹ mọ̀ pé ara máa. wọn ò ní wáyà ní ti lágbára lọ́wọ́ lọ́hùn network naija ni. no. yes ma mi ò mọ̀gbà tí màá wá sí Germany màmá jẹ́ kẹ́ mọ̀ mà. rárá mi kì í ṣe bẹ́ẹ̀ ó kàn bọ̀ sí first time ni. yes ma. Oh, hello I àná mi ẹ pẹ̀lẹ́ ma ẹ eh, ó máa ó máa explain bí everything yìí bó ṣe jẹ́ fún yín hmm, all right ma uh, no kò ní ah ẹ bá máa sọkún lórí ọ̀rọ̀ it's okay ma ṣe gbọ́ it's okay ó máa explain ma oh, all right ma máa pè yín weekend mo ṣe sọ tẹ́lẹ̀ all right bye ma. kí ló tó sọ fún mi pé àǹtí mi ló wà lórí fún wájú kí n máa ṣe pé. ṣé oúnjẹ ti ṣetán ìní ṣé oúnjẹ mi ó ti ṣetán. Why didn't you tell me it was my aunt? Why didn't you tell me? That's the death. Ṣé olúwa ìwà tó wu igba àgbàyà igba àgbàyà ni don't even know what. Adékun lórí Adédìgbà ẹ̀ẹ́dẹ́pin lẹ́yìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ wo kò sí tí ì lè ṣe fún ọ lóòótọ́ àmọ́ ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí sùúrù o torí pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí nìrìn arọ bẹ́ẹ̀ ọba fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe lágbolé aláre yóò padà dàgbolé ẹlẹ́bi ni. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ò le ìwọ pé kó ṣàlàyé fún torí sùúrù la fi jẹ ẹjẹ iléegun. ọ̀nkú ajá tí ò lọ́mọ nínú lọ́rọ̀ ẹ̀ níjẹ́ ṣe rí obìnrin tí ò bá ti lójú tì báyìí gbogbo nǹkan pátápátá ni òní kò ní làkàyè kò ní tó ń rò in fact gbogbo ìwà ẹ̀gbin pátápátá ló wà lọ́wọ́ ẹ̀ kíyàwó mi kó drive kúrò nílé fúnra rẹ̀ kó dẹ̀ máa drive bọ̀ wá sí ọ́fíìsì ti tèmi kó dẹ̀ wọlé wá kó a máa bá ọmọọṣẹ́ mi jà sẹ́kítírì mi ìyàwó ti tèmi. Ah. ẹ wò ó báyìí ni wọ́n ní pátápátá báyìí là á fọ́jú kúmọkúmọ báyìí là á dẹ́dẹ́ ojú tí ọba ti fọ́ tán ìjà ní dálẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ pé kọ́ sàlàyé gbogbo ọ̀rọ̀ ẹ fún. ta ni ìní olúwa hmm. ìní tí ò gbọ́ ọlọ́run ọba tó dáa gbọ́ bọ́lọ́run ṣe dáa yẹn kí bàbá yẹn yọjú lókè kó ní ìní máa sáré bọ̀ á sọ pé ta ló ń sọ̀rọ̀ á ní ṣèyàn ní ìjọ ọlọ́run ní àbẹ́yàn kó gba anybody gbọ́. bí gbogbo ayé pátápátá bá bá sọ̀rọ̀ kò ní í gbọ́. mo ti gbọ́ yín sà ta ló bí mi tí mi ò ní gbọ́ yín mo ti gbọ́ yín sà. o ṣeun aya mi o káre láì ọlọ́run ti ju ìwọ náà ọlọ́run sì kún ọ lé kódà aṣọ yìí rẹ ò ní yà ẹ wá ṣe sùúrù o tẹ́tẹ́ mìíràn ọ sórí tí obìnrin bá ti ń jẹ owó àjẹjù tí ó ṣekú pa rẹ̀ yóò sì ṣekú pọkọ bẹ́ẹ̀ ni ẹ wọ nǹkan ó ti ṣe mí rí ó ṣe mí rí gidi gan ni àgbébọ̀ adìẹ ó ràṣà lókè ó fi gbé bọnu pé ó ti ṣe òun rí ẹ wo torí ẹ̀ náà ni ohun mi ṣe le báyìí mo mọkàn mi iṣẹ́ olúwa ò kí rí àwọn aláyà sójú ah kò kí ń rán láyà sójú o adélébọ̀ ni tó ń fi àdó rọrí sùn kí ọkọ rú ẹni bẹ́ẹ̀ kó máa sùn tìfura tìfura ẹ dẹ̀ mọ̀ pé mi ò léyàn kan kí ọ̀kan má wà ti igi bọ ojú mi ah, ìdí nìyẹn tí mo fi ń kígbe òun. wọn ní gbojú ọkàn rẹ lágbára lọ́wọ́ Ọlọ́run wo wá ń sọmọ lóòkú bẹ́ẹ̀ náà ni a ní símọ ìyá rẹ lágbára lọ́wọ́ Ọlọ́run èso ní dàrín irú tó wá rí jẹ́ kí n sọ kíníkan fún ọ gbogbo àgbẹ̀ tó bá ti ní sulébè irú ohun ètò bá wọn jẹ kòkòrò mọ́ mo rí àárín ọkọ rẹ àti Dédúrà mo rí tán pátápátá ní tí n bá láàrin wọn kọjá fífẹ́. ẹ sọ bẹ́ẹ̀. ní sọ bẹ́ẹ̀ kọ́ mo sọ bẹ́ẹ̀ ni níjọ́ tó bá tún kẹ́fin wọn ìwọ padà fún mi tí n bá ní ah. ọgọ ẹ máa máa jajá gidi gan mà ni ẹ mọ̀ pé ẹni ṣubú ti parí ijó mo ti fi yòókù lé yín lọ́wọ́. ẹ fífọ Ọlọ́run ò fi lé lọ Ọlọ́run ò fi lé lọ sọgbọ́ ọ̀ka ìlà ẹ̀ dákun kí ló nílé tí mo lè jẹ́. Ah, kí lẹ́yìn bẹ́ẹ̀ jẹ. gbogbo tó bá ti ní rí náà ni. àbí ṣé kí kúkú pajá fún yín sí. Ah, mọ ìwé rẹ pa ajábò. ara ìta owó wa. ọ̀gá rẹ̀ ìjájá lọ́dọ̀ tí a <laughs> ẹ kọkọ rẹ náà bá bàjẹ́ ọkọ rẹ bàjẹ́ náà ni ó bàjẹ́ ni ah, ìwo ni kọ́ tó máa ń wo àyáǹta ọlọ́run kẹwọ́ náà ṣùgbọ́n ó bàjẹ́ tó bá ti bàjẹ́ ò lè gbọ́ àmọ́ bí ó ti rí díẹ̀ so seventy thousand wà ní báàgì jálẹ̀. àní seventy thousand ni láì ṣe pé bàtà wà ń bẹ tí bàtà bá wà ń bẹ is one twenty seventy ní jálẹ̀. ẹ má bínú o ṣé dàgbé inú mi ilé máa padà wá tí mo bá ó dáa ṣé kò dáa ni máa lé wọn lọ ṣèbí tí customers ò bá wa mọ́ wàá kó gbogbo ọjà nu bíbà wàá dáná sí wàá dẹ̀ sún àbí ẹṣẹ́ kò dáa ni ó dá máa lé wọn shameless thing mm-hmm. mo ń gbọ́. Eh, first of all eh, first of all go down low <laughs> mo ń gbọ́ mo kọ́kọ́ fún yín ní fifty thousand èló ni mo tún fún yín lẹ́lẹ́kejì. are you sick? èmi ló ń bi lọ́rọ̀ pé lòlò kó fẹ́ mi. <laughs> ok mo ti rántí sixty thousand. shut up! gbogbo ẹnu ẹ̀yẹ dà sọ́hun idiot òpó inú ẹ̀ tọ́ ó nínú rẹ̀ ò dẹ̀ kí tà tẹ̀ torí ó máa ṣe kí ni ó máa fi gbogbo ẹ̀tọ́ rẹ̀ tán ó nídìí láti kúnlẹ̀ àhàhà ìkúnlẹ̀ òun ṣe wà kò nídìí Fọláṣadé just a day and you cannot give account of my shop ah you are worthless bóyá ló gbàgbé pé gbogbo ẹja tó wà ní ṣọ́ọ̀pù yìí pátápátá ibi báyìí mi ló wà kò sí tí abẹ́rẹ́ bá mìsìn bíbá ẹ̀ máa mọ̀ níwọ̀ ah ẹ má bínú mà ẹ̀yin délé rò bẹ́ẹ̀ o. tí bàbá rò bẹ́ẹ̀ kọ́ ọ màdàmú ní ìwọ Fọláṣadé tí mo rò pé tí má tiẹ̀ fọ́ lójú kan pàápàá kó lè fi dúdú pé funfun mi mo wá díjú lásán o wá ń pàfin lóyìnbó òun fi dúdú òfin pé funfun fún mi Fọláṣadé I am disappointed. kò burú. àmọ́ yéè màmá o Sunday méje méjì Sunday méjì méje màmá bójú wa ti lé ọjọ́ ṣe kiri ọjọ́ bá wẹ́dà jẹ́ ni kọjọ́ bá ti ń là báyìí màmá là ní tiẹ̀ gbàbí ṣe yí fún ẹ o ó dà àdánkù làṣọ àyàn ó máa dánkù ni aluya ní ìlú ọ̀fẹ́ wọn máa lu ayé àwọn ọ̀tẹ̀ wọn máa lu lálùyà ni. lárédò kí ni mo lè ṣe fún ẹ̀gbọ́n. ìyá mi ìfẹ́ kó rán mi lọ sẹ́wọ̀n ni olówó gbá ilé tí olówó àárí ó dà kí ló fẹ́ẹ́ rí jomi ojú ẹ lọ <laughs> ayálégbé tó ṣe kí tó sọ ọmọ ẹ̀kọ́ láwọlé tó nílé wa ti dé tó dẹ̀ léwèrè bọ́ta ṣé kò kọ́lẹ̀ jáde ó ti kọ́lá jáde lọ nìyẹn akínbọ̀ afẹ́ǹtọ́lá akin tó tinú akin jáde yàtọ̀ sáwọn akin òṣì lọ́gàn dojú ti akin gbàbí ṣe fún ẹ bí àwọn akínyẹ̀jẹ̀. ó ti gbàrẹ́dọ̀ ti tó ṣe ṣe ṣe gbàgbọ́. Ah! ṣẹ́ẹ̀rì o ṣẹ́ẹ̀rì kí mo sọ sí ṣẹ́ ti rí o ó dà kọ́ máa ṣàmì tiẹ̀ gbàbí ṣe ń fún ẹ ẹnu tó bá ti ṣe kí ni ẹnu tó ti mẹ́nẹ̀ sí tó mu jẹ sí tó tún jobi pẹ̀lú ẹnu àṣẹ ni o ṣàmì sọ̀rọ̀ tiwa ni gbàbí ṣe fún ẹ ó dà àgbàrá ò ní ṣe kí ni kò ní fọ kòtò ire gbogbo kò ní fún ẹrù o máa kọ́lé mọ́lé o máa ra lẹ̀ o máa rí bá ti ṣe o máa rọ́nà gbé gbà ìyá mi tú ọ olóyè burúkú ni mí o tú ọ lẹ́gẹ̀ gún ọ̀tẹ̀ ní o mọ̀ tọ́ alẹ̀ ìyá mi ó dáa kó lè mọ̀ gbó lẹ́nu ò léèyàn tó ṣe ẹ̀ tó fẹ́ ká ṣe kí ni ká padà ah, irọ́ ẹ má pààyàn sí mi lọ́rùn eh. irọ́ rẹ̀ mi fẹ́ mi fẹ́ yẹn. <laughs> káwọn gbàyàn káwọn gbàyàn nítorí tiẹ̀ náà ní kú tiẹ̀ làwọn kú lọ ẹ àdóòdà kí làwọn fẹ́ fẹ̀mí tiwa ṣe tìrú yín wá sí ẹ̀mí tí wọ́n wúlò ọlọ́run ọlọ́run ló ń lẹ̀mí ti yín gbàmí ṣe yín fún ẹ ìyá mi chop up chop up chop up ṣé kó dúró sókè àbí kó wálẹ̀. jẹ́ kó wálẹ̀. yé. Uh, you are shameless. ó ṣe wá bá wa dá sí mo ṣe gbójú sí kọ̀rọ̀ yẹn ò dáa mo ṣe gbójú sí kọ̀rọ̀ yẹn ò dáa ó yẹ kó wá bá wa dá sí mi ṣòro àpẹẹrẹ báyìí òyìnbó máa sọ pé early to bed early to rise téèyàn bá fọ àárọ̀ ọjọ́ ṣiṣẹ́ kíákíá ẹ á lè gbádùn làrúgbó ṣorí irú example rú wọn báyìí ọjọ́ tapá mọ́ṣẹ́ làárọ̀ ọjọ́ ayé ẹ̀ wọ́n níṣẹ́ la fi ń dẹni gíga ṣorí wọn owó ló ń tọrọ kiri from shop to shop yẹn tó o bá fẹ́ dábẹ́ ó jẹ́ tẹpá mọ́ṣẹ́ torí awí tán sin okun jú bí èrè ó tiẹ̀ tún wọ chain sẹ̀sẹ̀ <laughs> ìwọ níwọ̀ yìí ó tún wọ chain sẹ̀sẹ̀ you can afford to put a chain on your leg kó o dẹ̀ lè account for shop you are indeed shameless ní tí ra yé tiẹ̀ get away idiot ẹnu ẹ ló wà yẹn wọ́n bá bí ẹ̀dá kówó tẹ̀mí máa pè wàá mọ̀ idiot. àti èdè tó rí bóyá jẹun jẹun jẹun pẹ̀lú ọkọ mi. Hmm? kí ni màá fi flask ṣe. tíì ni tíì ló wà ń bẹ. Ah. kò yé mi. Ah, ó máa máa mú ni ah, ọ̀tẹ̀ tó dẹ pàkútélẹ̀ fún òkété tí ò fi yẹ̀pẹ̀ sí oró ló ń kọ́ ọmọ ẹran nígbà tí ọlọ́run dẹ̀ ti fi ibi tọ́kọ mi kù sí tó ti fi hàn mí ṣé wò rí pé ọ̀rọ̀ mi ó tọ́pẹ́ ó jọ pẹ́ lọ so ilé ìjà káwọn wèrè kan wá fi tí ìgbà mi lọ́kọ i love my husband mo lè kú nítorí ọkọ mi wèrè ọlọ́kọ ni mí. ẹni olúwa. ọkọ mi. sórí kí n tó fẹ́ ni mo ti mẹ́. mo tún gbé níyàwó tó mo tún mẹ́ síbẹ̀síbẹ̀ sí kò sí nǹkan tó lè ṣe tó lè frustrate me okay but you know what daniel mi ò ní gbé flask yẹn lọ bí ṣe. wàhálà ò máa gbé lọ. Oh wàláì ó máa gbé lọ nígbà tí mo ti mọ̀ wípé tíì yìí náà ni wàá gbé lọ tó bá tún máa dọ̀sán màá tún gbé tíì wá kó tó tún dé ìrọ̀lẹ́ tíì yìí náà ni tó bá jí láàárọ̀ kó tó fọyín wàá mu tíì òru máa jí ẹ máa wàá mu tíì ìwọ ò ní mu tíì ò ní gbé lọ <laughs> mo jẹ́rìí ẹ̀ ah. bébí tó o bá gbé tíì lọ wàláì wàá dá gòbè sílẹ̀ nínú ilé yìí o lọ sọ́fíìsì ó pè mí kó wà nínú mọ́tò ẹ̀ tó o bá wá mu tún gbé padà wálé bọ̀ ó pọ̀ ò gbé lọ yẹn ah you will lọ sí kitchen okay kó lọ bá mi gbé basket wa. kò nídìí wá gbé lọ báyìí ni. betty eat eat eat eat eat now ah mo ti bọ why you frowning. tọ́rọ̀ mo ti ń bẹ̀yìn tẹ́tà ṣòro fún mi ṣé mo ti ń bá yẹn rọjà ni. kò gbà ṣé wọ́n bí tì yẹn wọ́n gbà mí kò gbà kò ní gbé kí n lọ ah, ìwọ fúnra rẹ ò jẹ́rìí ẹ̀ tó ní ṣé lójú náà ni ewùrà ti ń rùn. fúnra mi báyìí ni mo fi ọwọ́ ara mi gbé sínú mọ́tò ẹ̀ <laughs> ó ṣí ọ̀rẹ́ mi mo jẹ́rìí àgbàlagbà tí ò bá lẹ́sẹ̀ ṣàgbọ́dọ̀ lọ́gbọ́n nínú. ṣé wò mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ràn làwọn àgbààgbà fi ń tòlù ọgbọ́n inú ẹni ìdẹ la fi ń túnlé ayé ẹni ṣe mi ò lè jẹ́ kéèyàn kan wá fi gentility kò mí lóte o bẹ́ẹ̀ ni. jọ̀dún náà báwo wá ni ọ̀rọ̀ wa àti bàbá ọkọ ẹ̀yàn ń kú jíbọ́ ọ̀gùjìbò wù máa wòran tiẹ̀ very very soon mo máa fi lókìlì dish pẹpẹ súpù fún wọn ọmọ Oǹdó ni wọn ni. bẹ́ẹ̀ là ń bi ni o wọn ò kúkú wá láti ìlú ẹ̀gìn àmọ́ fúnra wọn báyìí ni wọ́n sọ fún mi wípé ìjọ tí mo bá tún ti ká iṣẹ́ olúwa àti dédiwúrà red handed pé kí n fún àwọn ní ajá jẹ èmi dẹ̀ mọ̀ wípé wọ́n máa padà jẹ ajá yẹn nítorí mo jẹ́rìí ẹkùn tó gbé mi sílé àwọn èèyàn wọn ò lè rí iná lára aṣọ kan máa pa á. Ah, forty two double d extra extra large ọkọ mi iṣẹ́ olúwa. lẹ́yìn iṣẹ́ àdúgbò ṣe rí àwọn fámìlì ọkọ ẹ̀yìn. at the first party. ẹ̀jọ̀ madam ẹ̀yìn ló lè lè mọ̀. táàgà rẹ̀ nǹkan. táàgò bá wa. táàgò bá kíni wa láṣọ tèmi kó wọ ṣọ́ọ̀pù fara mi ní táàgò bá wa. ok a jẹ́ pé ṣọ́ọ̀pù wa yìí ní rẹ́kọ̀dì bùkù nìyẹn àbí. ẹ má bínú wa. sales girl ọgbọ́n olè ni ó fẹ́ jalè mi wọ́n ti mú gbogbo táàgì ara aṣọ mi ní ṣọ́ọ̀pù wọ́n ti oh yọ gbogbo ẹlẹ́yọ kọ̀ọ̀kan so ṣọ́ọ̀pù oh. tí mò ń wá yìí ó nìyí lára òun ló ṣe wá ṣàbòsí pé ìlò ìjọ ṣọ́ọ̀pù kò sí ibi takọ kò à ní lẹ́jàánu ṣọ́ọ̀pù ìtakọ àwọn kìíní yẹn. Oh. Ah, ẹ kú sí kòńkó. Ah, iṣẹ́ yìí fẹ́ gbomi díẹ̀ lónìí o. Ah, ẹ o ó ṣe díẹ̀ ìgbà tá a bá dẹ̀ jí náà ní àárọ̀ ẹ̀ ni mo ṣe débi iṣẹ́ ni mo bá gbogbo ẹ̀ńlẹ̀ jaburata n bá ní kí n tètè bẹ̀rẹ̀ kí n tètè kó mọ́ kí n ṣe kó tó di pé ọjọ́ tó kan rí. ẹ ò tọ́ lọ sọ nítọ́ da ni kéèyàn òfìṣẹ́ dára mọ́ jì sìn torí téèyàn bá dàgbà tán nísìnyí yóò ìṣẹ̀lẹ̀ báyìí kò sí nílé ṣe kí ni jẹ́ kí ni àná ẹ gbọ́ bó lọ́rọ̀ ìyàwó rẹ̀ ṣé kò gbé ọwọ́ kọ́wọ́ mọ́. ọ̀nkú ṣó ah o terrible dé ẹ rí nǹkan tó ń dọ́gbọ̀n sẹ́yìn ah. níṣẹ́ ló ń di tíì fún mi àtílé ló ti máa polé fún mi á rọ gbogbo ẹ̀ síbẹ̀ ni. bó ṣe máa ń di mẹ́rù ni ẹ̀bí ẹni tó ń lọ skul a ní òun ti ṣe tíì síbẹ̀ òun ò lè lajú sílẹ̀ kó oúnjẹ kan fi tíì gbọ̀kan. ah ó tètè yá máa gbà lọ́wọ́ ẹ̀ sórí irọ́ díẹ̀ òótọ́ díẹ̀ lèyàn fi sọ kó bẹ́ẹ̀ tó bá ti ń sọ òdodo àsọjù fún ìyàwó rẹ̀ ìfẹ́ yóò ní tọ́jọ́ èmi náà sì ti bá a sọ̀rọ̀ mo ti bá a sójú ọ̀rọ̀ ara ẹ̀ gbogbo ọ̀nà tó bá fi lè máa rí wà àti ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rí i pé òun yẹra fún o mo yẹra fún o mo dọ́jẹ́. bọ́tọ̀ ń kú kò sí nǹkan kan láàrin mi àti adédiwúrà for God's sake. so wọn á fẹ́ bọ́ ọmọ yẹn ẹ mọ gbọ́ bí ṣe ń sọ̀rọ̀ ọmọ pé ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ní ìsìn bí ìgbà téèyàn bá nílẹ̀ jẹ́ jápa mi sí lónìí kò ní fẹ́ kó bàjẹ́ ah, ọmọ onílùú nìwọ onílùú kò sì ní fẹ́ kí lùú tú láíláí ah, ẹ mọ gbọ́ sábẹ́ gbọ́ bí ṣe ń sọ̀rọ̀ ọmọ nǹkan kan. ẹ eh, ẹ ẹ kí wàhálà gbé gbé fóònù ẹ. ẹ hello sir ẹ pẹ̀lẹ́ sir ẹ báwo ni gbogbo Àbújá ẹ adúpẹ́ lọ́wọ́ lọ́hùn ẹ alpha pẹ̀lú meeting yẹn ok ọ̀tẹ́ bá ti fixed date yẹn jẹ́ kí n tètè gbọ́ èmi pẹ̀lú Adédiwúrà náà ni secretary mi hmm. same date náà làjọ máa dé ok sir. All right. I will expect your call. Bless you, sir. bye. ẹ gbọ́ ṣé ìwọ àtàlẹ́ dídí wíwà náà lè jọ ń lọ sí Àbújá báyìí. ẹ àbí ajá ò lè lọ sájò kí kolokolo ẹ gbélé. ṣá máa fẹsọ̀ ṣe ẹ máa fẹsọ̀ ṣe ọgbọ́n tá a fi kọ́lé kò kò tí ì tó ń tá a fi gbénú ẹ o ṣó ti yọ díẹ̀ díẹ̀ mi àhọ́ bí a ṣe gùn ẹ gbọ́. ohun kúkílẹ̀ ń sọ yìí ọmọbìnrin yóò máa ṣe é fi sílẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ah! ṣẹ́rí kò sí project kankan tí mo lọ defend rẹ̀ tí mo lose tọmọ yẹn bá ti wà pẹ̀lú mi hmm. aṣá ni àwọn ọmọ kankan àwọn ṣá fún mi àwọn ṣá gbé fún iléeṣẹ́ yìí ah, mi lè fọmọ yẹn lẹ o ah. mi ní tàn yín jẹ blessing ló jẹ́ fún iléeṣẹ́ blessing ló jẹ́ fèmí fún ara mi àwọn onímọ̀ tó wá sọ pé kí n má jẹ́ kọ́mọ yẹn kó kúrò ní eh, sàkání mi. Eh? Ah, àwọn aṣọ lọ́dínú òdìdọ́wọ́ <laughs> lè wọ̀ <laughs> rí pé òun ló ń fún ìyàwó mi lóúnjẹ tó ń jẹ tá a máa ṣe gànà gànà gànà gànà gànà kò dẹ̀ mọ yẹn tiẹ̀. ẹ ọ̀dà bẹ́ẹ̀ kò burú àjẹgbẹ́rẹ́ àwọ̀ àti ẹ̀ ọ bára mu nù. tí ìyàwó mi bá dẹ̀ máa bẹ̀rẹ̀ wàhálà báyìí ẹ ẹ tèmi bá ti ráyà tí mo bá ti ṣe máa máa ranjú even kí n díjú á ni mo ranjú tí n bá ti ṣe mo ní no kò ń ṣe mi súra òǹkú mi ló rí lára ti tèmi ah, no. <laughs> orí ẹ bàjẹ́ kọ́ ọmọ ọwọ́ ni <laughs> ọmọ ló wà ní ọ àmì mi ti mi ti fi gbọ̀ngàn balẹ̀ ah, ìdìbẹ́ wọn ìdìbò kan gbogbo wo bẹ́ẹ̀ mi ṣe filẹ̀ ní ọgbà ọgbà tó ń lọ sọnù kọ́ bí gbàdá gbogbo bá sọnù gbogbo gbẹnu gbogbo mm, ẹnu báyìí náà <laughs> ó ti yẹ kókò náà jáwọ́ ọ bàjẹ́. ebi tí a wọ̀ jáwọ́. mo rọ tí o máa ṣe kó yá eh, ìyá tó ṣàìsí kọ́ ló ń fọ̀rọ̀ kẹ́wọ̀n ìyá ah. jáwọ́ eh, wọ́n lẹ̀ mú nǹkan. ìwọ náà mú mẹ́wàá ẹnu ẹ báyìí ẹnu ẹ. ọkùnrin kọ́kùnrin. inú olúwa má disappoint kó yà tètè sọ fọkọ ẹ sílẹ̀ sí i. ìfẹ̀yìn dọ́là wò ń gbọ́n wọn. mo get sísọ yẹn kọ́ ni iṣu mo kò ṣáà máa ń lápèjúwe ibo ló ti kó gangan ṣé màá kàn dìde sọ fọkọ mi pé àmú ń lọ patí èèyàn kan o. Oh. Hm, ok sọ fún wọn pé ọkọ ẹ̀gbọ́n mọ́mì mi ni wọ́n ṣe nǹkan kó dẹ̀ máa wọ ohun ṣórí ẹni tó ń ṣe nǹkan yìí wọ́n máa really appreciate presence wa. Wow àti pé bí láti bí ọdún mẹ́rin sẹ́yìn sí náà ti ń pè mí sọdún yìí tí mi lọ. ọdún ọdún nídà ẹ ah, festive period kọ́ la wà yìí. Ah! ẹ kú iṣẹ́ ṣàmá síwájú ẹ dákun ẹ̀bùn mi níṣu jẹ ṣé bí wà á tẹ̀ bèrè lọ́wọ́ mi náà kó tó máa conclude. ó dẹ má bínú irú ọdún wo ni. ọdún àwọn olóríṣà ni. ọdún àwọn olóríṣà. Mm. Kini, mo pe o enjoy ara ẹ. Yeah, I'm having fun. That's nice. Mo kàn wọ́n pé kó má ní pé gbogbo nǹkan tá à ń ṣe ká tó marry àdé gbéra sílé tán àdé stop ẹ̀ ọmọ pé kò ń dà ló máa ma marriage hmm? <laughs> I'm having fun. Mm. Okay. Good afternoon, ma. Good afternoon. How are you from? Thank you. Pleasure you. Thank you so much. Mm. Báwo ni ṣọ́ọ̀pù ẹ̀ lẹ́nu? Yeah, um, Ajibugbaje. At least at a day. <laughs> It's not like yours. <laughs> oh, that reminds me, baby. Ọ̀rọ̀ tí mo bẹ sọ lórí fóònù nípa Fẹ́yìntọ́lá. to fẹ́ ṣe remembrance grandpa wọn and then um, last Saturday of this month so I want to follow her. Yeah, it's okay. Fẹ̀yìntọ́lá náà ń ṣèyàn bẹ́ẹ̀. Thank you. <laughs> Thank you. Yeah, it's nice. Ọlọ́run aṣọ show jù bá Um, lọ. Show me o exact date to sunset. Èmi náà ní uh, meeting kan tí mo fẹ́ lọ ṣe ní Abuja. business meeting náà ni mo pẹ́ máa lọ represent uh, iléeṣẹ́ mi ẹ̀kú tí mi lára. iṣẹ́ olúwa business meeting yeah. eh? business meeting eh? ìwà àti ọmọ Dédiwúrà aláyà kìkì yẹn. Hmm. Ah, come on darling listen eh, mo ti sọ fún ẹ títí pé ọbẹ̀ tí baálé ilé ò bá kí n jẹ ìyáálé ilé ò kì í sè àti pé èyí tí ìyáálé náà kì í jẹ balẹ̀lẹ́ ò ní fi owó ẹ̀ sílẹ̀ pé kó lọ ṣe o nǹkan tó fẹ́ mi ò ní ṣe èmi nìkan mò ń lọ mi ò mú dání. iṣẹ́ olúwa please mo mọ ọbẹ̀ tí baálé ilé tèmi tí ò kì í jẹ mú dẹ̀ ètò máa ń jẹ iṣẹ́ olúwa mo mọ̀ pé ó láìka àyà and ó dẹ̀ mọ̀. you screaming. mo mọ̀ pé ó láìka àyà mo dẹ̀ mọ̀ pé girl yẹn thirty eight eh, double d ni èmi thirty six d. fact mi ò jiyàn pé mi ò láì kàyà but ṣé tí mo bá láì kàyà ṣáyà ìyàwó mi ò tó ni ṣé nǹkan tó kó dání ò tó mi ni kí mo wá káàkiri ẹ eh? eh, then listen èmi kọ́ ni mo gba secretary mi ni ṣé màmá ní kàn jẹ́ kí n wọ̀ ya secretary tó fẹ́ gbà ni èmi nìkan mo trust me. I trust you. Thank you, darling oh excuse me gba lóúnjẹ yẹn máa ṣetán. cause me mo reason tó ṣe lè tó get gbẹ thirty two thirty eight d. olófo ni wọ́n bọ̀bọ̀ ìṣá àwa ni wọ́n fẹ́ máa kó lóte wọ́n wá lo bragado fún wa bi báyìí pé ìwọ kan ìgbà ọmọọyàn ó lẹ́nu gan àṣé o ni ṣíṣì ó ní ìwọ ko kó àwa lọ beach party pé káwa lọ jayé <sighs> àṣé ò ní ẹnu kọ̀ọ̀kan ò mọ̀yàn O ni owó lọ́wọ́ ó wá jẹ́ kí àwọn ọpọlọ tí ò ní rù kó máa ṣẹ́gìrì sí wa lára ká olófò ní ẹ kò dẹ̀ ní jẹ́ bó ṣe wá yẹn. ẹ tiẹ̀ ní sùúrù náà ṣé ni táwọn bá rìn ṣàmọ̀ wá ẹ̀ àmọ̀ wá ẹ̀ àmọ̀ rárá ọlọ́run gbọ́ òṣèré mọ̀ wá bá fọ́kọ mi ẹ kó ṣe kúrò dẹ̀ wọ́n kó bó ṣe ń ṣe sọ̀hún. go argue now see jẹ́ kí n sọ fún ẹ for your information èmi àti asipin gàrí count me out of your system. ẹ wo ṣẹ́rí ọmọ àlè ènìyàn ló máa rínú tí ò ní bí ẹ ní bínú nítorí ọlọ́run ẹ má bínú àwọn shit happen so èmi náà fẹ́ kẹ́ wọ́ mi ní bó ṣe lọ ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ yìí tá ti wá gba owó ẹ̀ tá ti pín nǹkan báwo la ṣe. ẹ ẹ a ti pín. dá padà má sọ bẹ́ẹ̀ mọ̀ sọ pé ó sọ bẹ́ẹ̀ mọ̀ àwọn wo ló ń bá sọ. makana o lábúrò obìnrin ni. mo ní kọyìn àti búkì. o ṣe kó wọn lọ ṣaṣẹ́wó good for nothing idiot ọ̀pọ̀ onú ni ò lọ́pọlọ rárá. ẹ ẹ ní sùúrù o a ti gba owó ẹ ti pín owó gbóyìn lówó ti wà lákàntì yìí àbá àlàyé máa ṣe. ó tó ẹ bẹ́ẹ̀ sórí gbogbo ìta àtọ́ látàárọ̀ a <laughs> ṣe bẹ́ẹ̀ ṣeré ni o tí o bá fẹ́ kí n trade fuck up ẹ get the hell out of this house or else tó bá rí rẹ ní wíwọ̀ wà á ẹ̀ sọ̀rọ̀ now bàbá kò sí sáà fún jọ. ẹni ìfọ̀ ò bá tó sí ló ń pè lára wọn ah, dìde wúrà aṣọ ló pọ̀ tó yìí láìka jọ. ó yé mi náà lẹ́nu ọ̀gá mi ló kúkú fi dá mi lọ́lá láì wẹ̀ṣẹ̀ àwúre. bẹ́ẹ̀dì mm. tí ẹ mú wọ́pọ̀ yé mú kí mú tó máa soje tí ọrùn yọrùn kọrùn tó yọ gẹ̀gẹ̀ wọ́n baálé ilé tó lóun ò yọ nǹkan fàdí ẹ̀kan lérí chicken jẹ mm. tí olúkálukú ló yọ wọn àǹtí mi ọ̀gá mi ìdẹ̀kọ̀ wa kí n ṣe eré èèyàn bẹ́yẹn o hmm. ẹ wo áńgẹ́lì tọ́lọ́run sí mi ni ẹ jẹ́ kó máa báṣẹ́ ẹ lọ. Hmm. ó kúkú bá mi ń lé ayé ni wo tó bá gbọ́ jù mí lọ o ò lè gàn tó mi ṣùgbọ́n ó ti gbá o hmm. ó yé mi náà. àǹtí mi ẹ má lọ lọ bẹ̀yẹn kò kí ṣe bí tẹ́ spending two days. That means we'll be back on Monday morning. Please be punctual. Talk to you later. Ditiwara, darling. Why? Why is Ishioluwa doing this to me? Why is it? Why? láyé mi ẹ̀ máa gbà mí. afẹ́ndẹ́rù bọ̀lọ̀rọ̀ ni kò kúkú sí tójú òrìrì. Ah, abuké máa nu arọ pa lónìí sórí ti máa dé inú ilé yẹn máa make sure pé inú ilé yẹn gbóná bí omi ẹ̀bà ni. ẹ ẹ come on girl sórí ẹni tó bá lọ́gbọ́n lórí òkè sọ̀rọ̀ púpọ̀ gbólóhùn kan báyìí ń lọ́rọ̀ lóye o ó ti gbọ́ngbọ́n kúkú nígbà ẹ̀rùn nìyẹn àwa náà wá gbọ́ngbọ́n sí sí pàdó bẹ́ẹ̀ lọ́wọ́ mi pé báwo la ṣe fẹ́ ṣe é. ẹ wo kò yé mi náà ni mo ṣe ń béèrè lọ́wọ́ yín ọlọ́mọ ẹ̀ka rí náà kànga kò ń ṣèmọ̀ràn torchlight o tábà tọ́ torchlight sínú kànga máa bá nọ́mbẹ̀ ni ó ti yé yín ẹ ó ẹ máa lọ kí n máa tẹ̀lé yín. ẹ wo lára lò ọlọ́run jẹ́ arógun tẹ̀léńtẹ̀lé ọ̀rọ̀ gidi là fún. ọlọ́mọ jẹ́ arógun tẹ̀léńtẹ̀lé kò máa ń ṣe ìmọ̀ràn àmàlà tábà ti tẹ̀léra wa lórí àníyó kí ń sọ yìí bàbá tó ra mọ́tò tó sọ pé má fẹ́ ìṣòpin olúwa ṣé tí ó bá ní accident ṣé mọ̀ pé má fẹ́ ìṣòpin olúwa ẹ ti dè pé ni ó dáa mo ń gbọ́ kí nìkan tó ń ṣẹlẹ̀ gangan ẹ já mi tán. a fẹ́ kó máa bá wa mọ́nítọ̀ ọkọ̀ ẹ̀ a fẹ́ gba ọkọ̀ ẹ̀ lọ́rùn wọn mú gangan ni especially trip Abuja tó ń lọ ní weekend yìí. Abuja Abuja Abuja street ah ibo ló ń jẹ́bẹ̀ ládùúgbò wa yìí mi tí ìrìnnà kí n dé gbogbo bẹ̀ yẹn wẹ́ já mi ibo ló wà ládùúgbò yìí. Abuja is not a street it's a municipal Abuja is where the Abuja ibi tí a sọ̀rọ̀ kwa Abuja ni capital capital Nigeria. Ah! <laughs> ìlú ńlá lè sọ yẹn àbújá ló ń lọ́hùn nílùú àwọn pẹ̀sìdò ẹ sọ ẹ bá ti sọ <laughs> ìyẹn làrẹ́dò <laughs> ìjẹ́ ti gbé mi lọ́lẹ̀ haúsá nìyẹn o làrẹ́dò ti jẹun sókè nìyẹn nílẹ̀ haúsá lọ́hùn ẹ orí títí náà la ṣì wà ẹ orí títí ọlọ́dà kí ló ṣẹlẹ̀ gangan. làrẹ́dò sórí afẹ́ kó máa bá wa tẹ̀lé wọn wọlé kó máa bá wa tẹ̀lé wọn jáde ṣòro wọn àti bèbí tọ́jọ́ lọ yẹn afẹ́ mọ̀ bóyá ọjọ́ sùn yàrá ni àbí yàrá ọ̀tọ̀tọ̀ ló ń sùn afẹ́ mọ̀ bọ́jọ́ ń jẹun bọ́jọ́ ń mu ni wọ́n ṣe jọ ń sọ̀rọ̀ bọ́ ń fọwọ́ dira wọn lọ́mú every detail of that trip òun la fẹ́ mọ̀. Ah. but to start with um, this is a hundred thousand naira. Laredo afẹ́ mọ̀ iye tí ó máa ná ẹ láti wọ flight lọ sí Abuja àti owó hotel tí o máa dé sí but hotel táwọn máa wà ìwọ náà gbọ́dọ̀ wà o owó to máa fi jẹun in short everything to bá máa make a comfortable in trip yẹn jẹ́ kí n mọ̀. Ah, kì í tún jẹ́gẹ́ mọ̀ yẹn náà ah, ah, ẹ̀wọ̀n mi náà fẹ́ máa bọ́ mi ṣá ọlọ́run iye pọ̀ ìyá mi o ọlọ́run iye pọ̀ gan o ẹ ṣàmì. òkò ajé ò ní gbá yìí tí yín ló máa Ah ẹ ẹ ti rí bẹ́ẹ̀ ẹ má lanu mò ń ṣàdúrà fún yín ni èyí tí mo sọ ni pé òkò tí àjẹ́ bá ti sọ kò ní bá ẹ̀yin èyí tẹ̀yìn bá sọ fún àwọn àjẹ́ náà òun ló máa bà wọ́n in Jesus name I pray. ẹ ti sori ẹ ti sori burúkú. ìyá mi àwọn múrú eléyìí ó lè dáhùn máa fi tilẹ̀ tá bá ti fi tilẹ̀ tán àwa ṣubú wọn ẹ mọ̀ àbá mú relé ilé ò lè ṣe kí ni kò lè ṣe kankan lára tiwa oyè yìí tàbá ti mú wèrè mọ́ wèrè tàbá lo wèrè tá tún fi kún wèrè tàbá po wèrè pọ̀ mọ́ wèrè tá yí wèrè mọ́ wèrè gbogbo ẹ ti yá wèrè. irọ́ ẹ̀yin ò ní yá wèrè. ẹ̀yin mi wọ́n lọ chọ́pọ̀. máa lọ ṣe. mi tó bá tún dé ẹ fẹ́ ràn mí lọ sọ́run mo lè lọ o. àìrọ̀ àníṣe ọ̀run bí kò sí ní tẹ́mi ò lè lọ o mò ń jẹ́ ṣé ọ̀run o màá dé páàní. báwo ni yóò ṣe lọ. wọn lọ yíwá. ààrẹ dùn fẹ́ńtọ́lá mm. ibo ló ti mọ èèyàn báyìí. mọ̀ pé you sometimes you need people like this. ẹ̀kọ́ kan wúlò. it's funny but common is so ugly mm. as in terribly ugly. kí ni wọ́n fẹ́ fi ugliness ẹ̀ ṣe ṣe bí iṣẹ́ tó fẹ́ bẹ̀ ló máa ta. You need people like this once in a while, you know. Yeah, mm, but the ugliness is not in this world. Gosh. Ẹ káàbọ̀ sà. Aha, dúró ẹ̀ báwo ni? Ṣé kò sí problem sir. Um, bí àbí mo ṣe pè ẹ́ tó gbé immediately náà ni mo ti send message. Message? Mi ò message kankan lórí fóònù mi you àwọn ó lè jẹ́ network um, bóyá ó máa wọlé níta oh, ìyẹn ti á sí afẹ́fẹ́ nìyẹn <laughs> kàn ṣàtì ẹ̀dí mú because ìwọ tí mo fẹ́ fún ní mẹ́sẹ̀gì náà ló ti wọ́n wájú mi mm. but tán bá yọwọ́ mi ó máa dìjà. <laughs> Um, wọ́n ti confirm date tá a máa ṣe meeting. oh that's nice. Uh, it's on um, Saturday lamade you understand. this Saturday. yes lamade Abuja. time was that. ten a.m. ní flight wa. okay no problem sir. I'll make it a date. Yeah. Um, Shay, I need anything, sir. Yeah, I'm fine for now. Okay. All right. All right, sir. Yeah. Ah. Mm. Ṣorí, àgùntàn kí àgùntàn tó bá ti jẹun lẹ́yìn ọgbà òun lọ́wọ́ ìkókó máa ń bá. Hmm? Gọ̀rọ̀gọ̀rọ̀ tiẹ̀ náà ti ń pọ̀ jù lẹ́nu ọjọ́ mẹ́ta. Ṣé o máa ń ṣèpẹ́ ìnáwó fábùkì ni? kí ló tún I can't just explain but òun ṣe ń bí kí n tẹ̀lé lọ sí Abuja. ìyá oh, nǹkan kan dẹ̀ tí wàá bá àjà ọ̀jẹ́ o. kí ni to tó bá àjà ọ̀jẹ́ tí mi fi lè tẹ̀lé ọkọ mi travel. apá ẹ̀ ogun tuntun lọ níbo la fẹ́ fi ìfẹ̀yìntàn lọ sí. torí ìfẹ̀yìntàn la ò bóyá kí fẹ̀yìntọ́lá lọ máa fi ẹ̀yìntì ọlá ní ilé wọn ah, mo kò ṣáà máa ń lápèjúwe ṣé màá wá fi <laughs> ọkọ mi màá fi wé ọ̀rẹ́ mi ni ah, torí ọ̀rẹ́ mi màá wá fi ọkọ mi nìkan sílẹ̀ kó dá travel. orisa on a point bọ́sùn ọ̀gbẹ́ fẹ̀yìntọ́lá náà ṣe yàn bẹ́ẹ̀ ọ̀rẹ́ adúró ti ní nígbà ìṣòro rẹ̀ ṣe kà ṣe báyìí bí wọ́n máa tẹ̀lé fẹ̀yìntọ́lá rẹ̀ fi èmi lé ọwọ́ ìṣọ́ ọlọ́run lọ mo dẹ̀ bọ́ máa ṣọ́ mi I'm gonna miss you too, you know. ṣé máa wojú obìnrin kankan náà tán. I promise you I won't. ìwọ náà máa wojú ẹni kankan in fact ọkùnrin kankan gbọ́dọ̀ wọ ẹ. Okay? I love you so much. I love you Take a moment. bẹ́ẹ̀ pé bí pa Well, if you're bringing something, bring something tangible. Like so what? Ah, you know, it's tó bá show o ti mú kí ní ẹ̀dá ni. Àǹtí mi, kò need ẹ wo, mo ti kẹ́ ẹ̀ fúnra mi, mo ti lo àwọn oògùn kọ̀ọ̀kan, mo but at the same time. Auntie, me, kò ní di. Wo? Dẹ́dí wúrà, it will be highly irresponsible of me kí mo kó n travel kó dẹ̀ má mú kíní ẹ̀ dání kò make sense rárá so wọnú lẹ́yìn tèkó lọ́mú dání jọ ṣé bí mo mọ̀ ń drop airport. mo ti mo ti mu àmọ́ mo nílò. mo ti gbọ́ ẹ ẹ gbọ́ madam. ṣé airport ni ìpàdé wa. ìpàdé wẹ̀yìn àti ta ni. ṣé bẹ́ẹ̀ náà máa ti bẹ́ẹ̀. Ah, ah, àǹtí mi ẹ̀ka ìjà rẹ̀ ẹ̀ jẹ́ ká lọ jàre. ó kì í tó wá jẹ́ bẹ́ẹ̀ wò mí lójú kó sọ pé láì gbogbo yẹn ẹ̀wọ̀n àǹtí mi ẹ stop ẹ ó sì yá jàre É ti dé nìyẹn ó yá jọ. Eh, eh, adúgbẹ́ fọlọ́ adúgbẹ́ à ń jayé tí a ní à ń jayé eh, à ń jayé tí a ẹ ṣé ẹ gbàgbé tibí tí mo ní kẹ́ bá mi ṣe kí ni ìpẹ́ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ń sún ilẹ̀ mọ́ lọ́jọ́ ń kájọ́ fa àní àárín àwọn èèyàn dúdú ó ti sú mi ìwà adúdú ìwà wa dúdú náà ni àní ẹ bá ń ṣe sáàárín àwọn aláwọ̀ funfun wọn ìlú èbó <laughs> àbí àṣà ní para wa ẹ̀yìn ẹni tó ṣẹlẹ̀ ní pé sẹ́ni mo ṣe wà ní àyìn mo ti dá owó rẹ̀kẹ̀rẹ̀kẹ́ lẹ̀ ẹ̀yin náà lẹ́ni kí n máa lọ tuwo jọ ṣùgbọ́n owó ti kún ẹni pé owó bísà àti kódà mo ti dáwó ti bàálù tí ó gbé wa owó pléènì mo ti dá <laughs> mo ti mo ti dá <laughs> ẹ ṣeun nine hundred naira ẹ ṣe ńlá kò ní bàjẹ́ kò ní bàjẹ́ bá ń káwọn èèyàn <laughs> ẹ̀jẹ̀ wọn rèmi náà láàrin àwọn aláwọ̀ funfun o tó ti yé yín torí ibi tí mo ti ń ṣiṣẹ́ nìsín àwọn ò tiẹ̀ délùú èbò rí. sẹ́ni tèmi bá kọ́kọ́ lọ báyìí tí n bá bọ̀ báyìí tí wọ́n bá rí mi báyìí inú wọn mọ̀ dùn sí mi ni. gọlúgọ gọjọ kẹdàjọ. kìdó kí ni kọ́tọ̀kọ̀tọ̀ tó ń sọ yẹn àwọn wo ló ń bá ṣiṣẹ́ tó ń dé lóyìnbó rí. ẹ. àwọn ò ní tí ì lọ lóyìnbó rí. rárá. ó yọ lára ẹ ṣùgbọ́n kò gba germany lọ ó yọ lára ẹ. má dá lóhùn jàre bẹ́ẹ̀ ọkùnrin ṣe máa ń fẹnu wàárọ̀ fún yẹn nígbà tó pé ìṣekúṣe náà lè máa máa ṣe kiri. it's okay it's okay Ah, ìranù lẹ máa ṣe kiri obìnrin olóbìnrin lẹ ah, ah. tábà máa wádìí báwo lè jẹ́ pé obìnrin ló ń bá sọ ń cheat nìyẹn lórí ìyàwó ẹ̀ ẹ mọ́ máa ṣe ránù òṣì kiri táyé yín ò fi ní da. ọ̀gá. ẹ máa bóbìnrin mi sùn yàtọ̀ síyàwó mi. ọ̀rọ̀ ẹ̀gbọ́n òkùnkùn yé mi kí n gbé ẹ lọ airport òní rárá kí n má gbé ẹ lọ o pé ó bẹ̀ ẹ́ kó lọ sanwó three days or four days ní ní parking lot airport. Mm -hmm no wala. Me first stress ẹ náà ni. na yẹn no love ni. Okay, all right then. Mm-hmm. ìwọ ló dé ń dá lọ sí Àbújá báyìí sìn. all right darling. bọ́ sí tiẹ̀ kò kéré ọjọ́ bẹ́ẹ̀ ṣe máa máa ṣe nìyẹn ẹ̀yin oníranú òṣì pé ìyàwó yín ò kì í tó yín àfitẹ́ bá ṣe ranú bọ́ sínú ilé ẹ kókó sí lọ jẹ́rìí wọ́n máa sọ fẹ́ kékeré náà kò kàwé ò ní kà. Eh, mo ti gbọ́ ṣé mo sẹ̀yìn tẹ́lẹ̀ nínà. kó sí lọ ọjọ́ sí lọ orí ìyàwó ẹ ò lè jẹ́ oṣooṣi rẹ̀ wíwọ́n ń ṣe ń ṣe rádaràda nìyẹn oníranú. Hello Laredo. Hello ah, yeye mi ṣe wà pa o. WhatsApp ṣorí mẹ́sàgì mi. Ah, ìyá mi, afọ́jú ògì lọ sinimá, mo rí mẹ́sàgì yìí, ẹ̀ kọ́ síbẹ̀ pé Atlantic Ocean Hotel, mo rí. Okay, good. Mm, ọkọ mi ti yí bọ́sọ̀nà sí, mo expect pé by now yẹ kí wọ́n ti wà lọ́nà. Eh, kò bẹ ewúrẹ́ kò bẹ ewúrẹ́ èmi ká dàgbà sọ́nà sí ìyá mi ẹlẹ́dàá yín sìn mí lọ́kọ́ sìn mí bọ̀ kò ní séwu. all right darling no ṣe best of luck. amen in jesus name you pray amen kò sí wàhálà ẹ eh, bàbá yín sọ̀rọ̀ tí bá ti dénú ńlá ó dàbọ̀ ah, abuja ẹ kú àlejò. Yeah. Ah ní o gbogbo ẹ̀yin ọmọ ọ̀run mọ̀lẹ̀ ẹ̀ ńlẹ́ o. ọmọ ọ̀run mọ̀lẹ̀ ẹ máa tiẹ̀ ṣeun ṣeun. àtótó arére arére àtótó. ìpàkó yí bàbá mọ̀gánà gbogbo ẹ̀yin ẹlẹ́gbẹ́ aláwo rere. àwa ní bójú bárọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ẹyẹkẹ́yẹ wọn kì í ké. kó ìpàkó ìjìnà kan bá ní níjẹ̀bútú re.

gbé omi jílájí òun làbọ̀ bàríṣà ayé ilé jílájí òun làbọ̀ bàríṣà òun jílájí la làbọ̀ bàríṣà. àjíbọ̀ wá bá òun lámèjì ó gbé èjì ó gbé òjì jílájí la làbọ̀ bàríṣà. ẹ ṣeun mo dúpẹ́ o ẹ kú ọdún a kú yèdún àṣọdúnmọ́dún àṣoròmorò bá a bá gbá létà gbàtà àtànlá darí rẹ̀ sí wọ́n ní kokokoko báyìí lára ọ̀tá ń le ẹ̀yìn àmú ìṣe léègbín àrùn onífọ̀dẹ̀ wa ṣe bùgbé o gbogbo ẹnikẹ́ni tó ti bí nínú wa kò níyàn kú àgàn tí ò tí ì rọ́mọ gbẹ́jọ́ níwòyí ẹ̀mí ìgbédákẹ́jẹ́ ń gbọ́rọ̀ ní wọ́n lọ́ọ̀dẹ̀ wa ẹ wò ó àmọ́ ni àní ìbànújẹ́ bá a bá wá tá a kọrin tá a gbádùn tán ká mọ́ gbàgbé pé lágbàlá àti díndíndín àti ṣe ṣíṣe kódà ẹran orin ń bẹ nínú tẹ́jẹ́. ìwọ náà wò ó lérò. igi bàbá wa mi. successful. báwo dẹ ni pati tí wọn náà fún. ah lovely but would have been better with you. same rẹ. ta ló wá wà yàrá pẹ̀lú ẹ̀. Ah, èmi nìkan of course. hello. kí ló tó bẹ̀rẹ̀. Hello? Hello, are you there? Yes. Yes, Ini. Uh, room attendant ni. Mm-hmm. Okay. Bá mi gbé phone phone. bá mi gbé phone phone. room attendant. Mo fẹ́ ba. room attendant So, Pé wọ́n kò tọ́jú ọkọ mi. Uh, what are you talking about? Ìní olúwa, kí ló ṣe máa sọ o fẹ́ bá room attendant sọ̀rọ̀? Jọ kí ló fẹ́ kí n sọ fún? mi ló ń fẹ́ bá sọ̀rọ̀ No, that's wrong. That's not proper. No. Um, excuse me there. Um, it's okay, Jerry. Ìwọ lè máa lọ́ntẹ̀. Tí mo bá need any other thing, máa jẹ́ kó mọ̀. kọ́fì ni àbí. èwo èwo ló dé mọ kọ́fì ni kọ́fì without sugar. just checking up on you. thank you so much. àti mo bá ti jí dáadáa mo máa tún pè é síra a sọ̀rọ̀ ok kó bá ní kí Fẹ́yìntọ́lá love you so much darling. Bye. Later fẹ̀yìntàn ah, wá dìde ọlọ́run ọba ọ̀run ṣé ti báyé mi jẹ́ I swear Ah, ni kí ló dé ṣó ti jí can you believe that she is iṣẹ́ Is she one? níwọ̀n nu yàrá pẹ̀lú iṣẹ́ obìnrin àti iṣẹ́ náà jọ sùn mọ́jú. Ah. nídà kí ló dé mo pe iṣẹ́ olúwa ń sìn mo dẹ̀ ń gbóhùn obìnrin iṣẹ́ olúwa dé sọ mi pé room attendant ni ah, room attendant nínú yàrá ọkọ ẹ̀ níwọ̀ yìí láàárọ̀ ìkùtùkùtù báyìí kí ló dé wọ́n jọ sùn mọ́jú ni mi mo pé wọn sọ bẹ́ẹ̀ wọ́n dá o ṣó nípa yẹ ọkùnrin ò lè dá báyìí. àmì àṣẹ ìdùnnú ara ṣó lórí burúkú ni wọn kí ló ń ṣe báyìí kó má tẹ̀lé sí single drop of love kékeré nínú blood wọn mọ́ kí ló tó ń ṣe báyìí. Ah, bí àkàdé máa ń gbẹ̀ṣẹ̀ o bóyá kádẹ́ ní sòrò o torí yóò kí n gbélé mojòdòkó ó lè jẹ́ wétà ló wà ń bẹ lóòótọ́. fi fóònù lẹ̀ ṣọ́fẹ́ pé padà kí n gbé làárẹ̀ tó ìgbà wo la ń lọ. làyẹ́dò làyẹ́dò. ẹ kí ló ṣẹlẹ̀. fóònù ẹ ló ń rìn dàbí kí bẹ́ẹ̀ gbé ni. àgbẹ̀ gbé kí ní fún mi jọ ó fẹ́ kó pè ẹ̀ pa ni ẹ ṣé ó ṣe gbé. ẹ ló lára tó báwọn ni a kó ojúmọ́. ààyè mi tó ṣú ojúmọ́ ni o. ṣó sùn dáadáa. sùn dáadáa kẹ àwòrán màgì ń sùn egbére olójú oorun ìyá mi ṣe é mọ̀ pé ọdẹ tó ń ṣọ́ lọ́wọ́n ọba kì í sùn ni ẹ wo àfi bí ẹni pé ọkọ yín mọ̀ pé èèyàn ń ṣọ́ òun àmọ́ gbogbo ọgbọ́n tí student bá gbọ́n pátá náà ẹ̀yìn báyìí náà ló máa tọ examiner mo padà gẹ́ẹ̀tì wọn ìyá bàbá ẹ̀ ọlọ́run. Eh, you know what mean? just go straight to the point please go straight to the point. ẹ̀ẹ́n òun náà ni mo ń ṣàlàyé fún yín ìyí mo sọ náà ni pé mo gẹ́ẹ̀tì wọn ṣẹlẹ ọkọ yín àti obìnrin yẹn wọ́n jọ sùn papọ̀ ni o àbẹ́mi mọ̀ nǹkan tí wọ́n ń ṣe nígbà tí wọ́n sùn pọ̀ òbí mọ́ o. Ah, má fi sọ̀rọ̀ létà ọjọ́ sùn pọ̀ ni ọjọ́ sùn pọ̀ ni sọ̀rọ̀ dé. mi sùúrù mi sùúrù. Lárẹ́dò Lárẹ́dò láì kúrò níbi tó wà yìí ọtí ló mu túrọ̀ àtàlẹ́ náà ó wá jíṣẹ́ àbújá nínú àbújá yàrá ẹ̀. Ah, kí ló máa ń ṣe tó máa ń ṣe bí ọdẹ náà ẹ ó jágọ kan o ṣé màsáyé rí gbàdà mi ò ní sún wọn kí sáré gbàṣú ọwọ́ ẹ̀ àbí tí máa rí dé mọ́là mi ò ní dé mọ́lẹ̀ níbi kan kí n kó gbogbo nǹkan tó kó sọ́wọ́ kí n kó wá ti tèmi ẹ ah, ṣé múdà tó múdà dání tọ́gbẹ́ tí máa ti súnmọ́ bẹ́ẹ̀ ó fi dàgún yàn pa ṣí ẹ̀ lè máa lọ súnmọ́ kí n fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ àbí jámi tó yẹ pé ti fi gbogbo ọjà yẹ ti já ti pẹ́ǹtì ẹ̀ ṣé èrè mi máa gba nǹkan lọ́wọ́ ẹ̀ wo má yẹ kí n tún ẹ̀ áńgẹ́lì tó rán ránṣẹ́ mi ni madam ẹ jẹ́ kó máa jíṣẹ́ ọwọ́ ẹ lọ ó mọ̀. ikú ẹ̀ ń jọ gẹ̀dẹ̀ ó rẹ̀dì kó máa rántí wípé ohun tó dùn ló ń pa ni o mo ń sọ tèmi o mo ń sọ fún èsì ò láyédò. Ah, ó máa pa ni má yọ̀ọ̀dà ni ó mọ̀ ó lè mọ́ jọ ọlọ́run. ó dà mo sọ tèmi nìyẹn o. ìkánjú ò ṣe jọbẹ̀ lé Eh, èso èso báyìí ní ìrìn àrò afagídíjádà lórí ikọ̀ káfẹ̀yìn balẹ̀ ni slow and steady wins the race. you don't understand. but a ti ń pẹ́jù lórí mi eṣekéṣe dẹ̀ ti ń bá wa níbẹ̀ tá a bá tètè gbé ọ̀bọ bọ̀gbẹ́ ọ̀bọ máa wá padà gbé wa wọ̀gbẹ́ náà nìyẹn. sórí ah. ọlọ́gbọ́n méjì tó ń ran ìṣàpá tí wọ́n bá ṣọ́ra omi náà máa padà ń gbẹ ọkọ ẹ tó gbé obìnrin lọ sódìdí Àbújá ṣé ò rí pálágbárí ni àwa náà dẹ̀ gbọ́dọ̀ bá fi ọpọlọ ta ni. two things ń fi gígùn mi lójú ọkàn. I know all this I know but we need to take things very easy ta ni yẹn kó wọlé o. ẹ mọ̀ kó ojúmọ́ o. ẹ kàrọ̀ sí i. ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ àná o. ẹ sà ẹ kọ́ ọdún àná. ọdún ni ọdún dùn ẹ ṣeun ṣeun ṣeun bí ojú ọ̀nà ògùdù <laughs> ayé òdìlú ń jó. àmì àṣẹ Èdùmàrè. ẹ ìjà ayé rẹ. àmì. ṣé ẹ bínú pé wọn ò tètè wá yọjú sẹ́yìn àlejò mi. àwọn kan ni wọ́n ń fèrè pè dá mi dúró nílé òun ló fà á tí n fi pẹ́ kí n tó jí débi. báwo wá ni ṣe ti rí yanjú sá. ẹ nǹkan kékeré mọ̀ ni ọkọ rẹ̀ ń ṣe ṣìná ló mọ̀ òun ò wá mẹ́ni tọkọ rẹ̀ ń bá ṣe ṣìná òun gan para tí ó dáhùn ó bá pé ká bóun lè mọ̀ mọ́. mágùn. magun dáàdì tábàlẹ̀ lé magun nínú àwọn méjèèjì. ọ ò gbọ́rọ̀ ọkọ ni. ọkọ. ọkọ la lé mọ́gùn àmọ́ ńgbà táṣìírí ò wá tú kò wá mọ̀ pé ìyàwó àbúrò gan-an òun ló ń bọ́kọ ṣe ìfẹ́ kọ̀ọ̀kan. ṣáàtì fún lẹ́rọ rẹ̀ ẹ̀rọ ayé bá. dádì ẹjọ́ ṣe lè bá mi lé ọkọ mi ní magun. nǹkan ńlá ni o. ah. kí lẹ̀ ń sọ yìí mọ́rù lóògùn ẹrù béèbò bá rù ọrùn ó wọ̀ ọ́ wò mí wò àyàfi kọ́kọ́ rẹ mọ̀ dà kọjá bó bá ti dà kọjá ó ti rù nù o ẹ wá gbọ́ mi bẹ́ẹ̀ bá ti wá gbọ́ pé oníṣẹ́ ti jẹ́ ẹnu ká wá ìgbín tó pinnu ni ìgbín ìlẹ̀rọ rẹ̀ òun ni ó kà kúrò lára ọkọ rẹ̀. tó tí ọkọ bá ti jẹ ìgbín ó ti tán nìyẹn. ọ ó ti tán rárá o kò tún sí ohun tí ó ṣe mọ́ láyé àti lọ́run àyàfi tó bá tún wá da kọjá ló tún kù ní nǹkan òun ó tún padà sí lára ṣé o mọ̀ pé èèbó tó ṣe pẹ́ńsù náà ló ṣèrè sáà <laughs> ẹ bó ti wà nù béèyàn ti jẹ́nu ọ̀kan lèyún tàwo ni ó wá rè kejì òun ni tobìnrin tó bá tún kó mọ́gùn lára ọkọ rẹ̀ inú gòbá ilẹ̀ ẹ̀rọ rẹ̀ wà bá a bá ti lè lò bẹ́ẹ̀ bá ti lè bú sí lẹ́nu ló bá parí. mi ò ní ìdí yẹn dáadé ẹ má wọrí the first one yẹn nìkan ni mo ní ìyẹn ọ̀wọ̀ important mi ò ní ìdí rárá. Ah, o ò ní ìdí ibi tí bá wọ ẹ gbọ́dọ̀ dáadé a ní ìdí ẹ̀já rẹ àti pé ẹ fún wa ní kíni ti bí ẹ̀ gbọ̀ngàn náà. kíni o. ẹ kíni mágùn tẹ fún oh, yín. o mágùn ọ̀dọ̀ mágùn sáré gbé mọ́gùn lẹ́yìn lọ́wọ́ báwọn. bẹ́ẹ̀ sà. ẹ mọ̀ pójú làgbà ń yá àgbà kan kì í yánu. ẹ̀yin ọmọ òde ìwòyí ọ kí n tó lè gbé lẹ́yìn lọ́wọ́ àmúlẹ̀ o àmúlẹ̀ wípé ẹnikẹ́ni kò ní sọ síta nínú wa ẹ ṣèyún lẹ́ni àtúnwámúlẹ̀ wípé a nílò nílòkulò. ó yẹ ajá mú ọ̀yà ọ̀yà ẹja mú ẹja mú ẹja mú ah ń tẹ̀lé kìtì kò dé kò. ẹ ti gbàgbé iṣẹ́ tí mo pé mo fẹ́ ràn yín ah, òun rè ń gbà bẹ́ẹ̀ bá dé kò kẹ́ ẹ gbélé lọ́wọ́ àmọ́ ẹ wá bá mi sọ fún omi ní kó o omi ní kó o tó bá ti wá kì tán lẹ́yìn ọjọ́ mẹ́ta ó di yíyọ mu. Eh, but iṣẹ́ ti sọ fún wọn bó ṣe máa lò lórí fóònù torí àwa kàn máa gbé fún wọn ni. ẹ̀yin ẹ ṣáà ti gbélé lọ́wọ́ mo ti ṣàlàyé fún bí ó ti mọ̀ lò àmọ́ ṣé ẹ̀yin náà gbàgbé bí mo ṣe júwe ṣọ́ọ̀pù rẹ̀ fún yín. àná àgbàgbé ẹgbẹ́ ṣọ́ọ̀pù Fẹ̀yìntọ́lá gan ni. ọ̀dà ẹ ṣe mo dúpẹ́ Olódùmarè ó pàǹdọ̀ mọ́. ṣé wọn ó dàbọ̀. náà ló rán mi sí. bẹ́ẹ̀ni. ẹ ṣe gan ma ẹ ṣe o ẹ ṣe o ẹ máa ń bá o ẹ ṣe o ẹ délé láyọ̀ o ọwọ́ ilẹ̀ fi máa gbòòrò eyín o ẹ ṣe o. ẹ ṣe o. ẹ kọ́ ọ̀rọ̀ dà. Okay. ọjà ọjà ọjà ọjà ọjà ilé yájọ. Ah, ah. kí ló ṣojú màlẹ́ ẹ báyìí. Oh, kí n gbọ́ mẹ́ta kọ́bọ̀ ni kí ló máa ń ṣe ẹnu tó máa ń ṣe bí wèrè lọ ṣé o rẹ àwọn kọ́sọ́mà mi ni Àbújá ni mo wà báyìí lójú títí wọn ah, o tó bá rí mísìn kan já àwọn lọ́jọ́. kí ló tó jánu sí tẹ́lẹ̀ ẹ́ tí ó rẹ̀ ti rí ẹ báyìí oh, tó máa ti rí mi ó yẹ kó lọ kó gbogbo èrò wá ní kó kó gbogbo èèyàn kan máa bọ̀ kó wá wò mí ẹ máa ń ṣe bí wèrè gan o. làrẹ dùn ṣé àbújá ẹ rè àbújá ẹ rè onírò òṣìwò wọn á gba ẹmú jọ kọ ara. kó sí lọ́jọ́. kó kóra ni lọ́kọ́ kó sí yà lọ. mi jẹ́ ní fẹ́ kó. kó sí lọ́jọ́. kó kóra ni lọ́jọ́. wọ́n ní o. wọ́n á tàjì rẹ̀ síta ọ̀já lọ. báwo rí náà. a máa ń kọ̀rọ̀ ẹ lóore ó máa ń lárò nù so mí pé òní lọ bíṣẹ́ lọ́tọ̀. dálẹ̀ mi ni lọ ẹ̀mí jẹ̀jẹ̀ ó rẹ̀ mí gan ṣé tí bá ti rẹ mú kí ni ìdí nǹkan máa bọ́ sí yàrá ni máa dẹ̀ sùn nítorí wàhálà àbújá yẹn pọ̀. ó pọ̀ ó pọ̀ àbújá ah, ah. tí wọ́n nìkan o lọ tí ó sòlú ràn lọ́wọ́ tẹ́gbẹ́sẹ̀ ló dá sùn ó dá jí ah, ó pọ̀ mi gan mọ̀ ó pọ̀ ó pọ̀. ó pọ̀. gidi. àní kọ́lọ̀ ń fún wa nísìnyí. àmì o àdúrà ńlá ni. kẹ́yìn náà lè tún fún rẹ̀ ń sinmi. yeah it's important as well. ìmọ̀ jẹ́ lọ́wọ́ nǹkan tí mo gbé kan ní. pẹ̀lú ọkọ mi. Yes, love. true? Yeah. Love Love you, Mom. yálà jẹ jẹ bẹ gbọ́ rí kété tí wọ́n jáde yàrá tí wọ́n jáde tán lèmi rí lẹ́kẹ̀ yìí ń bẹ̀ ilẹ̀kẹ̀ tí mo bá nínú yàrá tí wọ́n ti jáde òun rè o òun rè o. Can imagine àṣé ẹbú mi dìdìrín ààrẹ yìí lò kò tí kò tí ń lo original òórùn lára ẹ̀dùn àgbàdo jiná túmọ̀ sí pé iṣẹ́ ti tán lórí ọ̀hún iṣẹ́ kù sọ̀wọ́ iṣẹ́ dẹ̀ kù sẹ́nu torí bó ṣe ń jóni lọ́wọ́ ló mọ̀ máa jóni lẹ́nu ò tí ì parí iṣẹ́ pẹ̀lú wa o ó máa tún bá wa padà lọ síbẹ̀ láti máa bá wa mọ́nítọ́ àwọn méjèèjì bó ṣe ń wọlé àti bó ṣe ń jáde until tá bá sọ fún yín pé iṣẹ́ ti tán. ẹ kò béwu dé ìyá mi ọ̀ràn ọwọ́ yín lèmi wá bá a kò wà lọ́rùn ọwọ́ yín yẹn ẹ̀yẹ́ kan ṣe nǹkan kan fẹ́mi tí mo sọ fún yín tẹ́lẹ̀ ẹ kàn bẹ́ẹ̀ mi gẹ́ẹ̀tì píkṣọ ọmọ ẹlẹ́lẹ̀ tá à ń sọ yẹn ẹ wo ẹ má lọ rò pé bóyá èmi ti mọ̀ bèmí náà tó fẹ́ káwọn ọmọ ògbóró mọ̀ máa pè káàkiri junction by junction ni gbogbo fọ́tò ẹ máa lọ ṣe fọ́tò kọ́pì ẹ wọ́n máa nà kiri ni tó bá sùn ìgbà tí ni tó bá jí ìgbà tí ni láyé ẹ kò ní máa yín ta ìyá ẹ. ẹ̀mọ́ làrẹ́dọ̀ èmi ò ní kí Gàmbàrí má sùn rárá kó ṣàtìmá kí tèmi I don't have any business with títí bọ́ra ẹ mo ní business pẹ̀lú is my husband and photo ọkọ mi ló dẹ̀ ti níyẹn and you know but come to think of it ṣé ló tó wá fi fọ́tò gẹ̀ ọ̀yàn ṣé bó rí làbújá. Eh, mo kàn máa pé káàkiri náà ni bẹ́ẹ̀ kọ́ máa báwé káàkiri ni ó ní iye tí máa kó kiri máa kó máa pé káàkiri junction by junction wọ́n á nà tí ẹ̀ ta. náírà one more thing ìgbà tó wà lóòótọ́ yẹn tó wà nù yàrá o gbọ́ ariwo kankan. ẹ kí ló fẹ́ fi yẹn ṣe. ìyá mi má jẹ́ ń sọ yẹn o ti bá sọ yẹn ká bàjẹ́. a ní kò dákẹ́. ẹ wo ọmọ yẹn ya wèrè o mo kàn ń gbáriwo ni. dákẹ́jẹ̀rì ah, kí ni tẹ̀ pẹ̀lú gbogbo yẹn ṣó fẹ́ gba nǹkan mí nù ẹ ni lọ́mì ní sàn kankan mọ́ àmọ́ pariwo ẹ̀ kò dẹ́rùn. ọ̀rẹ́ ló ń wà nǹkan mi lẹ́ o. o ti lọ bẹ́ẹ̀ o lọ bẹ́ẹ̀. ẹ dúró ná ẹni tí wọ́n torí ẹ̀nà mi tí mo bá padà fẹ́ ìwọ kí ló wà ń bẹ́ẹ̀ náà. This guy is cute, dark skinned, tall. Twawa, extremely caring. <sighs> Every lady's man. Didura, get down on your A game. Charuriecho. lẹ sí wa lọ sìn. èsì wa o mo fẹ́ lọ gbé nǹkan fọ́gà ni. ó dẹjọ́ bá mi parí assignment tí mo gbé fún ẹ ó ṣàmọ̀ pé mo máa sọ mí tiẹ̀ lẹ́nu. one step at a time jẹ́ kí n ṣe kan náà. ń bọ̀. <laughs> ó ga o àǹtí ẹlẹ́gẹ̀ẹ́ wúwo bọ ìwọ fúnra ẹ ó máa kọjá ìyá rẹ gan hmm. ṣé abiṣẹ́ tó wà lọ́wájú ọmọ yẹn tí ó ti ṣetán lọ́fíìsì ṣé ó yẹ kí wọ́n tún máa gbéṣẹ́ fún un ṣé ó sì parí iṣẹ́ ọ̀gá ẹ ẹ ẹ máa tó jọ tẹ́ parí. o kékeré ni nǹkan tí ìyàwó ọ̀gá ṣe fún níjọ́sẹ̀ ṣé orí this time around. ah ẹ wo gábà káànú. <laughs> ọ̀kanjú àgbàlagbà ni tó bá fẹ́ràn wí tán tó ló tún kú tíjára ẹnu ṣé ipò máa tó tẹ́. kojú bọlé àgbà kí lè ní wà lọ. wo ọlọ́run aṣáà kò yọ. kí ló sọ́nsìn ọlọ́run kò yọ ó pẹ́ kọ́lọ́run tó máa kò yọ. èwo lẹ́jọ́ tẹ̀ ń rò ẹ padà sẹ́nu sẹ́jọ́. wẹ́gán ṣì máa dá hospital lẹ́yìn tó wà yìí ó tì mọ́ tó kó sí. sọ́jà ẹ̀ mọ̀ ní restroom so báwo wà ní báyìí. tàbí ṣùgbọ́n kàn sí bẹ́ẹ̀ wẹ̀yìn ọmọ yẹn wà ní hospital she is lying there lifelessly kò lè sọ̀rọ̀ kò lè jẹun kódà kò lajú. ìní jọ solution la ní láti provide by. solu what. solu what. Fẹ́yìntọ́lá. you are talking about solution you are talking about solution ó dẹ̀ wọ́n abẹ́hùn sọ̀rọ̀ solution solution. Ah, ah. mo wà dáràn báwo ni ni olúwa ṣe ń ṣe báyìí sìn báwo ló ṣe ń ṣe báyìí náà ṣó ti gbàgbé ìmùlẹ̀ ni ah, ọmọ ìmọ̀ màkú bá mi. ga ọ tẹ bá mọ̀ pé ẹni tètè rẹ àbí ẹni wálé rárá àti ìsìnbá tí à ń pè yẹn bá gbé kọ yín náà because ẹni olúwa immediately náà ni send message sẹ́yìn wípé mo wà ní hospital má Ah, àwọn òbí ní òun kí mo fẹ́ bínú sọ̀kọ̀ mi fún àmọ́ kí gan ló lọ ṣe ní hospital. ìkànnì àwọn staff mi ni. Eh? kí ló ṣe kí ló ṣe ṣó ṣẹ́yún ni. ọkùnrin máa ń ṣẹ́yún ni ah, nílò ọ̀dẹ ní sùúrù wàá dẹ̀ jẹ́ kí ẹ̀rẹ́ ẹ̀dẹ́ pẹ̀ ẹ̀dẹ́. ọkọ mi ò ìkànnà àwọn staff ẹ̀ tó jẹ́ yẹn tó jú ẹ̀ yìí tó fi kọ́rẹ́ lọ́wọ́ tó báyìí mo mọ̀ pé obìnrin ló máa jẹ pápá Adédiwúrà torí òun ni apple of your eyes. Oh, kò wá ṣe mistake bẹ́ẹ̀. àtọ́ kò tí ẹ̀ ń ṣàdédiwúrà in fact òun gan ló ń sáré lọ tó ń sáré bọ̀ tó ń sáré lọ tó ń sáré bọ̀ nígbà tẹnìyẹn collapse tán bẹ́ẹ̀ ni àfi ìsàdébáyọ̀ ló collapse. ìyá ọlọ́run àbẹ́ ẹ̀rọ ọlọ́run bí ẹ̀rọ ọlọ́run ẹ̀rọ ọlọ́run tá à ń sìn ah ah ara mi dẹ̀ ń bù máa ṣọ o bójú mi dáadáa wá rí pé omi ti fẹ́ jáde ń bẹ̀ ah ọlọ́run ọba ọ̀run ọlọ́jọ́ òní ó máa wò wọ ọwọ́ ẹ̀ àfi bá mi mú lára dá ọlọ́run ọba ọ̀run. àkùnrin ilé tó ń ṣe ń bẹ kọ́kọ́ lọ́ọ́ máa jẹ́ kẹ́kẹ́rin ara ẹ bá ṣọ lọ ni tó kàn wọ́n fà hàn ó kàn wá ọ̀kan ló ń bọ̀. ó mi àdúrà ni o ò lè feel pains mi. múlẹ̀ tó ti ń ké. o ò lè feel pains mi o ò rí bí ẹ̀rọ ọlọ́run ah, ah dúró báwo wá ní condition girl náà báyìí. kò ń ṣe girl guy. ok guy ni o oh, sorry o ti sọ tẹ́lẹ̀ náà báwo wá ní condition eh, guy náà báyìí. nítorí nǹkan tó yẹ kó obìnrin yẹn tó kàn ń ṣe oríṣiríṣi ó ṣáà ń fa mọ́ra wọn ṣáà àdúrà là ń gbà kọ́ lọ́n jẹ́ kó kó lajú báyìí ó ṣe wà lọ́sibítù. ọlọ́run bá wa fún lálàáfíà ọpọlọ bá wa fún gẹ́ọ̀ yìí gáì náà lálàáfíà ọ̀hún lọ́wọ́. dókítà ọlọ́run ah, pé. bóyá ó ti kú mo ti fẹ́ kú ee kó má lọ kú o. hello doc. come on see darling fọkànbalẹ̀ ìlú wa ẹ mo máa rà mo máa rà fún ẹ hmm? bá mi send list yẹn. you know i love you so much i do. <sighs> ẹni lélẹ́yìn ni bọ̀bọ̀ ìṣá. bá mi send list yẹn. you imagine. mara everything. so tí n bá ń date ẹ bó ṣe máa ma ṣe i love you i love you lójú mi lélẹ̀. I love you too. Mm. <sighs> I'm so so so jealous. <sighs> um, Dura. Eh, officer. Oh, Yọba mi uh, wo file àwọn AEG consultant níbẹ̀. Ṣọ̀pẹ́ mi iléeṣẹ́ náà jẹ́ jẹ́ kí n sáré treat file yẹn ká lè yanjú deal tá a fẹ́ ṣe pẹ̀lú wọn. ok sir. ok. dání a ló ti lọ o ti lọ ó ti lọ ṣọ òun náà ni òun ló délẹ̀ jù. lọ síbo bo òrìṣà tí Ṣàngó ò lè pa eré ló lè sá o kò ń ṣàìsàn tó kàn máa ń dédé lọ bẹ́ẹ̀ yẹn èèyàn láti mọ àwọn ewu ẹ̀fúnni tíyàn máa fi lè mánèjẹ. ó dàbẹ̀ ẹ ìsìn tí àwàdẹ ti mọ̀ ń sìn màá kọrin ẹ̀ sí létí ní gbogbo ìgbà pé mú nǹkan báyìí dání mú nǹkan báyìí dání o hmm, ẹ ṣé a dúpẹ́ yín ẹ kú ìtọ́jú and sister kẹ́ take care ṣe gbọ́. Mm-hmm. yes ma mm-hmm. uh, um, ìgbà wo la máa lọ ní ìsìn ṣe bí ara mi ṣàtìyà. Mm-hmm. ìgbà wúwo ni ṣe ń gbọ́ gbọ́ ayọ̀ kó má ṣe lè ṣe. ẹ máa lọ títí ìrọ̀lẹ́. ẹ ṣe gan dọ́kítọ̀ ẹ ṣe máa ẹ wò ó ìgbà ilé. ọlọ́run jẹ́ kó mọ̀ ìwà ni ṣé pé wàá lọ́wọ́ ìbọn. ó jẹ́ wọláyà o ẹ wo hmm, kí n má tàn yín jẹ irọ́ díẹ̀ òótọ́ díẹ̀ tẹ́ kọ́ mi yẹn òun ni mo fi yanjú ọ̀rọ̀ yẹn tẹ́ bá rí sí ìjọ gbọ́gbọ́ kò sí mọ́. àrẹwà balẹ̀ kò wá sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́nu lé mi. bí orin eléré. ìrírí àgbà ní sadọ́kùn mú kí lọ wọn mélòó mélòó lójoojú tí ọtílẹ̀ ti fa mu mọ̀jà mọ́sábà yìí lọ̀rọ̀ wọn tó bá gbé wá fún gbígbóná gbígbóná pàdé ẹ̀ tó sì gbé wá fún tútù ní kí wọn náà gbé pàdé ẹ o. Ah, once again mo gbé bẹ̀rẹ̀ fún yín ní ọ̀rọ̀ ní à handle obìnrin à manipulate wọn yẹn ah, ọ̀gá lẹ́jẹ̀ ń bẹ̀ sà. ẹ̀bùn ni gift. ọ̀gá lẹ́jẹ̀ ń bẹ ọlọ́run fún yín lọ́pọlọ yẹn mi ní pé ẹ̀ ń parọ́ ṣùgbọ́n ọlọ́run fún yín lọ́pọlọ yẹn ọlọ́run fún yín ṣe n ti máa kúkú máa ṣe rèé nígbà tó lọ́ndẹ̀ ti fọ̀nà hàn mí ń sìn kò ní nítumọ̀ kí n tún máa wọnú gbó ṣe rí anything tí wọ́n ti fẹ́ ṣe pẹ̀lú ìní màá kọ́kọ́ máa wá sọ́dọ̀ yín wá gbàmọ̀ràn àìrọ gbogbo ẹ̀kọ́ mọ̀ wá fi tó ń létí àìmọ̀ wá gẹ́gẹ́ bí ìmọ̀dò yìí ṣé tó bá wọ yàrá rẹ̀ náà ó tún wá sọ fún mi pé tó fẹ́ wọ yàrá o. Hm? adìgàn gidi iye yìí sí gan-an níṣẹ́. adìwà lẹ́nu ẹ̀ ti bẹ́ẹ̀. Darling, coucher. Hmm? Delicious. Oh, thank you. Baby, guess what? What? ìgbín ẹlẹ́mìí méje ni mo ṣe fún ẹ káwọn òbòdì kan má fi gbìgbọ̀n kan lọ́wọ́ mi. kí ló dé èmi ó ní wọ́n fẹ́ gbọ́kọ mi wọ́n fẹ́ gbọ́kọ mi wọ́n á gbọ́kọ mi lọ́sẹ̀ àwọn nǹkan káàkiri lẹ́nu ọjọ́ mẹ́ta ó hmm? fẹ́ lè sọ pé wíwẹ̀ tó ń wẹ̀ gan aṣọ tó ń wọ̀ torí kí wọ́n bá gbọ́kọ ẹ ló ṣe ń ṣe gbogbo ẹ̀. tìbá àwọn ọmọ tó wà láyé ibi o ló ń bí wọn gan-an. join

listen and listen good akin tó oníbàárẹ̀ ká má tọrọ bára wa sọ o akílódé tí o máa ṣe pẹ́lọpẹ́ ọlọ́run àti ọpẹ́lọpẹ́ àwọn ẹbí àwọn ọmọ yẹn ọmọ yẹn wá ti dólógbé lónìí náà kí ló lè tó yẹn lórí kí ni on top wetin. kí ni ah! ìwúlò orogún ẹ̀ náà tẹ̀lé tí o bá. ah no no no no no that is very unfair that's not right now. olóńgbò ń bẹ ẹyẹlé ṣeré ẹyẹ wá ń tu ìyá ara wọn kí lè ẹyẹlé fẹ́ gbà nínú kọ́ máa faṣọ ara wọn yá kí ló lè tó yẹn irú eré wo nìyẹn. now listen Fẹ́yìntọ́lá you're beginning to piss me off. You're beginning to piss me. You are pissing me. You're pissing me off. Do you remember tí mo bèrè magun? Kí ló expect me to n fi magun ṣe? Oh, is it a love charm? Èmi rò pé kò fẹ́ wọ̀nì lásán. Ẹ eh, wọ́nì náà ṣì ni. Ah. Wọ́nì ni. Wọ́nì ni kú. Yes. Ìní Olúwa. Mm. Ṣé ẹni tó bá ti kú ṣó máa bá láyè rojọ́ ni? bẹ́ẹ̀ ni wọ́n ní ní kú ẹ̀ máa jẹ́ fún other ladies tí wọ́n lè mójú kúrò ní ọ̀kọ̀lọ́kọ̀ tó pé wọn ready láti gbé ọbẹ̀ tí wọ́n kaná tó pé ọbẹ̀ ọlọ́bẹ̀ tó ti jiná òun náà tẹ̀ bàtì so it's a warning ṣé orí pé nice warning ni real good warning. òun ló ṣe fẹ́ pa. Mm anyway kò sí wàhálà bàbá ní kí n gba iṣẹ́ ọwọ́ ẹ̀ ó wà mí. I'm in phone. Charlie, him I'm going to see him later. Yeah. You're shouting like you're related to her. What's your problem? Mọ́dà ọ̀rọ̀ táwọn lè ní ṣó ti lo ẹ̀rọ ẹ̀fọn pẹ̀. Wọ́n ti fún ní ìgbìjà lánàá wọn. Ìlera ọ̀run ìgbàdùn. Fẹ́ntọ́lá, come to think of it, there's this thing bothering me. But báwo ni ọmọdé ti wúrà yẹn ṣe escape ikú? I thought she was supposed to die. Wait, baby. Ṣé ṣó ní nǹkan mi tó fẹ́ gba náà rẹ̀? Ṣáàjẹ́ ni ẹni, yóò tí Kill her! Eh, I Kí ló dé? Ẹ àjọ My mi àjọ ọlọ́kọ. Mọ̀pá àjọ ọlọ́mọ wà tọ́lọ́kọ lèmi because I don't understand why you people think like this. Ìgbà tí girl yìí she's been sleeping with my husband, ó ń tẹ̀lé mi ọkọ mi kiri, kò fún mi ní happy home ẹ̀rí yẹn o. Ìgbà tó wá dìgbà tì mí, that's when you be tí gbogbo yín pariwo àbí. O fọ ni, I don't even know your problem with this dude of a girl. Kí ni problem ẹ pẹ̀lú ẹ̀ gan-an? You are shouting. I'm shouting because it's the life of someone we are talking about. It's the life of someone. Ṣé mi ẹ̀dìyẹ ló fẹ́ gbà? Ìjọ mi ráyè ṣé lace wà nílé. Ó wà nílé kó lọ mú. Yes, please get out. Ah! Ẹjọ́ ẹ̀kọ́, ṣèmi lu mágùn. Ó rẹ̀ lọ́kọ̀ tó ṣàyàkí ìyóò mú màmá kó bá mi mú màmá dáràn èmi ṣàyà kíkẹ́ wá tó lè ṣàyà kíkẹ́ ṣàyà ti ẹ̀pẹ̀lẹ̀bẹ̀ ni. àti ń lọ. Here, darling. Just few minutes, okay? Ìgbàgbọ́ àwọn ọmọ Frank, ó lóun ah. ló wẹ̀ lọ. Ó wù kí èyí. Mo sáré reply àwọn mails kan ni pé obìnrin mò ń bọ̀ ìtọ́jú. má injection tí dókítà ní kò fún wọn. mi ì tí ì fún wọn o. Ah, ah, kí ló dé. ìgbà tí ò tí ì sàtìkù ni. Ah, kó yá lọ fún wọn. ọ̀rọ̀ oh, ẹ̀ mà ìkejì ẹ̀ náà kọ́. méjì ni kò fún wọn. ọ̀rọ̀ oh, ẹ̀ mo ti gbọ́ mi máa fún un. ẹ ká sọ ma yes ma. sọ́ọ̀rì o láti bọ̀ wá ti pé kalẹ̀ bèrè. ọ̀rẹ́ mi ni mm. mo wá wò ni. Eh. Eh, ẹ jọ máa ṣé ẹ má disturb wọn torí wọn ṣẹ̀ṣẹ̀ ń sùn ni wọn dẹ ní láti rest. mo ti gbọ́ mo ti gbọ́ ẹ ṣe gan ẹ ṣe o. ọ̀daràn ṣé ni olúwa tí wàá kú tiẹ̀ báyìí ah! aṣé òun ló máa padà ló máa gbé ìlara ọkọ yìí tèmi ta mo gbé mo gbé mo gbé. fẹ̀yìntọ́lá ṣe ráyè mi lóde báyìí ẹ́ mi mẹ́ntì mo ṣe o mi mẹ́ntì mo ṣe ìgbẹ́nu kókókókókókókókókókókó pálápàlá tì ah, kí ni mo ṣe ọba ìtọ́ mọ́ sọ̀sọ̀ kúrò lẹ́nu náà ìwọ ọ̀rẹ́ nìkan kóró kádùn rí ni ẹ̀yin àwọn tó rí ń ṣe lè gbìn ín ọlọ́run fún aláàfíà yóò gbádùn láìpẹ́. ṣó ti lajú. ọ̀dà ọ̀pọ̀ ẹgbẹ́ sẹ́yìn. ṣe dì lókun ọ̀nà wo làwọn fẹ́ gbé bàbá rẹ̀ èrè pé ajá tán lé kókó èṣù máa ṣe kókó ajá gangan lèṣù máa ṣe báyìí èrè tí ní olúwa sọ̀rọ̀ ẹ̀dá báyìí ah! ó dára. ìyá alájẹ ẹwẹ máa ka pẹlẹpẹ nítorí ìjọba ẹja kí ni kan tó ń ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ báyìí kí ni kókó ni solution wà. ẹ wo nǹkan tẹ́mi rò ní pé bí a kà lọ bọ́kọ wọn ká ṣàlàyé fún wọn pé nǹkan wa kan wà nínú yàrá ta fẹ́ gbé ká gbé ká gbé wá fẹ́ yàn bí. ìbàjẹ́ ojú adákì tọkọ tó gbọ́ mi ni a ní máa pè é gbọ́sẹ̀ àìlèsọ̀yẹ gógó òun ìṣòro bẹ̀ mi ò lè wí mi ò lè fọ́. Ah, mẹ́ta pléyà méjì responsibility ẹ pọ̀ gan o ṣẹ́yìn ta lẹ́nu o iṣẹ́ tó tíìk ni o ẹ̀ẹ́dùn báwo ni ìgúnyẹn ṣe rí gangan náà. ṣòro pink nylon ni ìgò kékeré báyìí ló wà nù ẹ̀. kékeré kò sí wàhálà máa lọ máa lọ gbé wa ẹ̀yẹn fọkànbalẹ̀. kò ṣe ẹ lárẹ́dọ̀ ọlọ́run bá wa ṣe lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ iṣẹ́ ìrora wà ní hospital ṣùwárí ìlú olúwa ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà báyìí ó bẹ́ẹ̀ nítorí ọlọ́ sórí kíkú àti yíyẹ ní olúwa ọwọ́ èmi àti ẹ ló jọ wá o. ẹ wo ẹ fọkàn balẹ̀ ibi tó bá ti le báyìí la máa ń bá akíkanjú bí irú tiwa máa lọ rí máa bọ̀ rí ikọ́ òkè ń kọ́ ijú lẹ́sẹ̀ ẹ fọkàn balẹ̀ mú dé tán. ó ṣe ó ṣe ò láyé dùn ó ṣe ooo. <laughs> kí ni mo kóra mi sí báyọ̀ lọ́wọ́ ìwọ náà kí ni mo kóra mi sí. Ah, iṣẹ́ olúwa jẹ́jẹ́ ni mo ní pàrọ̀ ọ̀nà ọ̀fun tó wọn kò gbégun ẹja o bẹ́ẹ̀mi ṣe ń wo ìyàwó rẹ yìí ó ti taṣọ àgbà mọ́lẹ̀ ni o. aṣọ àgbà bíi ti báwo. ó ti gbówó ayé mi tí mo sọ fún ọ ilé ìwòsàn tẹ́ ẹ gbé báyìí ọ̀rọ̀ ilé ìwòsàn kọ́ àyàfi káyà gbé tàwọn mímọ̀ lọ ni o bẹ́ẹ̀ ni dákun níbo ló fi nọ́mbà bàbá àkànjí sí. Si? ẹ̀ sórí o ó dàbí pé mo kọ́ sí bóyá mo kọ́ sínú dáre o yẹ kó wà nílé mi. Ah, ẹ tètè wá lọ mọ wá báyìí o omi gbóná ìpínlẹ̀ nu ọwọ́ ìpín sàkìkì ní kíákíá gan ni. ọ̀nkú ah! oògùn tí mo bá gẹ̀ẹ́tì nǹkan. mo kúlẹ̀ ọ̀rọ̀ ogun ni. Oh, Dejo, Tori Ọlọ́run. You know I love you so much. Má ṣe báyìí fún. Ẹ gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ òfin lọ́lọ́ bílẹ̀ lọ́lọ́ níbi adájá ni ọlọ́. Tani. Ọlọ́run ní ń dá omi jẹ́ mi ni o. Ah, ẹ ká sọ. Ẹ ìjọ ẹ wo bẹ ṣe wá yẹn wọn fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ máa rí bá ti ṣe àmín ẹ máa rọnà gbé gbà ah. ilé ayé yẹn á rojú ah, ẹ wo gbogbo nǹkan tẹ́ ń fẹ́ láyé yá tẹ̀yìn lọ́wọ́ ẹ wò ẹ wò sẹ́ẹ̀rí gbogbo ilé tẹ́ ẹ̀ ń sọ tẹ́ ẹ̀ ń jọsẹ̀ mọ́lẹ̀ tẹ́ ẹ̀ ń fọwọ́ ṣe kinní bí ìgbà èèyàn ti mú kinní yòó kò rán èmi o sẹ́ẹ̀rí tẹ́ bá fẹ́ gẹ́gẹ́gẹ́ lẹ́ni kẹ́ ẹ sọ torí èwo ni gbogbo kádìrẹ́sì ó pọ̀ ju gbogbo ntẹ́yàn bá fẹ́ sọ kan lẹ́fẹ́ sọ àdírẹ́sì sí ó ti ju gbogbo lẹ̀ lọ. ẹ bẹ ṣe wá yìí ẹ sórí mo ti lọ mo ti yẹ náà ẹ ó yẹ kó yí ẹ. ó yé mi ó yé mi ó yé mi ah, ah, má jẹ ní sùúrù anike ah, ní sùúrù ẹjẹ aniso níbẹ̀ náà kí máa wo àlá mi àlá mi máa ń ṣẹ àṣẹlẹ̀ náà ṣẹ níṣẹ́ ni mo lálàá pé mò ń kàn mò ń kàn mò ń kàn àṣẹ yóò ṣẹ ẹja. ẹ ó ti ṣe náà dẹ nìyẹn mo gbọ́dọ̀ ṣẹlẹ̀ aliza <laughs> kò yẹ nǹkan tó fẹ́ ṣe o náà. ẹ ọ náà ni ẹ sì ẹ sì. àní sùúrù dáwọ́ kọ̀rọ̀ yẹn ká lè ṣe ní tọ́ṣọ̀ báàgì tọ́sí ọ. ẹ ọmọ mi. yé yé o pé tí mo máa jẹ dé o ṣé mo lè lap can I lap ah, please. ah you can lap it. yé o dúró tẹ pọn yé yé kíni kíni túwìtì. Ah. mo lè lọ́ọ̀bẹ̀ gan. kíni túwìtì sálẹ̀ mo dáràn. yé yé yé mọ̀jẹ̀ ń ta kìtì mọ̀jẹ̀ ń bọ̀bọ̀. yìí yìí ó yá nìṣòlí bẹ nìṣòlí bẹ. wà á tẹ wà á tẹ àtẹkọlẹ lẹsẹ. màá tẹ mo ti ẹ̀ ti ń tẹ díẹ̀ díẹ̀ báyìí mo ti ń tẹ díẹ̀ díẹ̀ báyìí ah. mo ti ń tẹ díẹ̀ díẹ̀ báyìí. kí ló tàn mí wọ bẹ̀rù fún alábẹ́ musa ṣe ooo ṣe bí eré bí eré ògbà fúlùwà adébẹ̀wò ó dọ̀rọ̀ rú. òkòrí ẹ̀ ti dàrú ẹ̀ ti jí tí ò fún mi lówó ni ó fún mi lówó fún mi lówó abẹ́ ṣe kiri. èmi gan torí pé mo kó làṣẹ kẹ Sunday Igboho lèmi àbí bàbá ẹ̀dà ń kọ́kọ́ kówó fún ọ ni àbí yóò kọ́kọ́ dẹ̀rọ rẹ náà tí n bá ti gàn ọ́ tútú ń sì fún ọ lówó ńgbà náà lọ àwọn àmọ́ bẹ́rẹ̀ àwọn àmọ́ bẹ́tò àníyàn bọ̀. ṣọ́ọ̀nì tíkẹ́ẹ̀tì. màá sì. proko ìyàwó rẹ bẹ́ẹ̀ jẹ́ ṣúláì láì láì sọ̀rọ̀ èkó ọ̀gá ti dé. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ọ̀gá ẹjọ́ òṣì tó ń ṣe bíbà lélẹ̀ tí mo ti dúró tí mo ti hàn bẹ́ẹ̀ látàárọ̀. ẹ ẹ òun ni ẹ̀yin ó ní àbúrò Sunday Igboho lòun mo wá ní kó fẹ́ rí yín. so torí pé jẹ́ àbúrò Sunday Igboho lẹ́sẹ̀ ṣọ́ọ̀ṣì bíbá àbí mi rí i lójú àlá ni mo á ní mò ń bọ̀ ẹjọ́. ok màá kọ́kọ́ you are in àìtí mo ti ti mo ti wà ìtọ́ kú lọ́tọ́ yéé tèmi bá mi po mo padà jẹ́ tán po yéé lórí èlò èlò mo ti rí i. láàrin wanna win. ga jù báyìí lọ ilé yìí bí ara rárá yìí. àbọ̀gà ṣe àlùbáyìdá ni àbọ̀gà pàwọ̀dà ni ẹ ẹ bọ́dá. yé eré padà pin báyìí mo mọ̀ dáràn o. pẹ̀lẹ́ a ṣàtẹ dúpẹ́ fọ́lọ́run kó gbé débi láyé. a dúpẹ́ ìyàgò rọrùn o. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah, ó mi pẹ̀rọ̀ dà. òun náà nìyẹn lọ́wọ́ yìí. ní kí ni this is an empty bottle bẹ́mi ṣe bá ń bẹ́ẹ̀ nìyẹn ìyá mi ṣe bá ń bẹ́ẹ̀ nìyẹn. Ah, mo gbé wàhálà ti wà ó dáhùn wàhálà ti wà ó dáhùn nípa bàbá dà ẹni ẹ jẹ́ kí n máa gbé mi lọ ẹ jẹ́ kí n máa gbé lọ. But um, you are an enlightened person ẹ mọ àwọn nǹkan tó tọ́ àtàwọn nǹkan tí ò tọ́ ó ní ìwé tẹ̀ láti tọwọ́ bọ̀ kó tó di pé a máa lè jẹ́ kẹ́ gbé wọn lọ tó máa fi hàn pé ẹ̀yin lẹ́lẹ́ fẹ́ máa gbéyàwó yín lọ. doctor anything tẹ bá ní kí n kí n fọwọ́ sí máa fọwọ́ sí ẹ ṣáà jẹ́ kí n máa gbéyàwó mi lọ ẹ fẹ́ kí àwọn mi kú ni ṣé ẹ fẹ́ kó kú ni. ẹ má wọrí màá arrange. ẹ jọ ẹ jọ ẹ má jẹ́ kí àwọn mi kú doctor ẹ má jẹ́ kó kú ẹ jọ. Doctor! Doctor! Doctor! We lost her. She's gone. Just dress her. Okay. bàbá ó yá. Ah. mo ń bọ̀ wàhálà tìyẹ náà ni mò ń ṣe tìyẹ mo ń bá ká ọjà yín pa. Ah. Hello? Ah! Mo gbé! Mo gbé tèmi ti máa ah! gbé! Ó ti yá! Bàbá, ayé mi ti kú! Ayé mi ti bàjẹ́! Ó kú àbí ńlá wá jẹ̀bi báyìí bàbá ah, kí ni mo ṣe fúnra mi báyìí wọ́n náà kí ni mo kó sí báyìí kí ni mo tara bọ̀ yìí wọ́n náà. Ah! ìkà forí kù sí ikú tí ó pẹ̀já ń bẹ nínú igbó ikú tí ó pò lójò òun ń ń kọ̀rọ̀ yàrá rẹ̀ ṣe mọ̀ pé mo sì wí wí wí ẹni ń gbẹ́nu dákẹ́ mo fọ̀fọ̀fọ̀fọ̀fọ̀ ẹpẹ́nu mi rùn mo ṣakitiyan nígbà gbogbo àfìgbà tó mọ obìnrin tó tún fi wà wára tó tún fi gba omi ẹ̀rọ nù. a ṣe mẹ́wàá a ṣogún. kí ló dé. Ah, o mọ̀ pé ẹni tí ò tí ì kú ò tí ì bọ́ lọ́wọ́ wàhálà ayé gbogbo ẹ̀dá tó bá ti kú nìkan ló bọ́ lọ́wọ́ akàn. nǹkan ṣe pọ̀ àyàfi kẹ́ ẹ yá bẹ́ẹ̀ ṣe yọ mákùn yìí lára ọmọkùnrin ló kù nítorí ẹ ti sọ di pàkúté ikú fún gbogbo obìnrin tó bá kú tó bá gbára rẹ̀ kọjá. bàbá kí ni tèmi ń bẹ ọkọ mi kọ èmi kọ mo lọkọ. tìyẹ́ pọ̀ ń bẹ o rántí pa ti múlẹ̀ pé a gbọ́dọ̀ fi ṣe ká ó ti fi ṣe ká. ẹni olúwa ti kó bá mi ṣó o tún rántí pé amúlẹ̀ pé kámọ̀wé a sì gbọ́dọ̀ rò ìdí títí ẹ fún mi. ní olúwa kó wá mi ó jẹjẹ ní wàhálà dúró tí mo tọwọ́ bọ̀ ìwọ náà jẹjẹ wàhálà dúró tí mo tọwọ́ bọ̀ mo dáràn mo dáràn mo dáràn mo dáràn. tára lè fẹ́ mu láti bí ọ̀sẹ̀ kan tẹ́ ti kúrò nílé àti mi wọn ò jẹ́ fi mí sílẹ̀. ẹ ṣé àlàáfíà náà ṣá kókó lára wọn lè bí ọ̀tá ìwọ̀n. ẹ̀ẹ́dẹ̀ pẹ̀lẹ́ tìyàwó ọ̀gá yín. bá a máa ṣe rí nìyẹn o ẹni tí nǹkan kan ò ṣe tẹ́lẹ̀ lójijì bá a kàn gbọ́ pé ó fòkùnṣánlẹ̀ ó kú. Ah, so strange. ṣé ṣáà ti pe ọ̀gá mi ṣá. ẹ mú pé wọ́n mú pé wọ́n bí lẹ́ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta nígbà tó máa lọ́hùn yẹn ṣé wọ́n ti padà síbi iṣẹ́. wọn ò ní choice wọ́n ti padà kọ́ lọ́n máa ṣọ́ wa tó parí nǹkan tí wọ́n rà á fún. really ah, oh trust me. Eh, já lọ. ilé ẹ̀ tó wá ní torí póun sùn lè ṣe wọlékólé o ẹjọ́ ìgbà tí ó sùn ta lórí nígbà tó lajú ẹlẹ́gẹ̀dẹ̀ báyìí ta lórí gbogbo ṣẹlẹ̀ tí mo ti ṣe látọdún yẹn tí mo ti ṣe láti ọjọ́ ìwà kí ni nǹkan tí mo fi ṣe kí ni mo fi dà ọ̀nkọ́ kò sí ọmọ ìyàwó tó fòṣànlẹ̀ ògo sáré kí n padà sí iṣẹ́ ṣáàjẹ́ ara máa bá láìpẹ́ lọ báyìí. ẹ iṣẹ́ olúwa má sọ pé òṣìṣẹ́ mọ̀ ah, wo jẹ́ kí n sọ kíní kan fún ọ ah, ìdí gangan nu tó fi sọ̀rọ̀ ẹ̀dọ̀ mi lépo tó fi tètè lọ túngò rẹ fọ̀n kíákíá ah, gbọ́ tí ẹ̀sìn bá dá ní tá a bá ti kú àmọ́ tó ń ah o ọ̀nà ìgbà tí Elédùmarè ó fi ṣàánú rẹ̀ tí ó pèsè ìyàwó alárùbáríkà fún ọ tí ó sì bímọ rẹ tí ó bá yín dọjú alẹ́ ẹni kó mójútó ọlọ́run ó sì ṣe é. Ah. ìní hmm. má pè ní má má pè ní má ọlọ́run ni ó pè jẹ́ kí n tọ́ ẹ mo ti wà pa ṣọ́ra àlejò tó ti ṣe mí gan ti tó mi ìwọ gan lè máa gbádùn mi o ọlọ́run. sori èmi náà ń ṣe ọmọ gidi ìdánkídán wà lọ́wọ́ mi ah. àgàgà tó bá gbé ohun tí mo mọ̀ jẹ́jẹ́ fọ́ọ̀k ǹdọ̀wọ́ dàrú. <laughs> wò má yẹ bẹ tí bá ti ń gbóhùn lẹ́nu ẹ̀ tàbí tó ti ẹ̀kọ́ súnmọ́ mi mm-hmm. orí mi gbé mọ́ o ọlọ́ọ̀ yéé bá mi feel comfortable. àbúrò ọmọ mi ni bàbá mi ni bàbá àwa náà rí o. má kàn án ọmọ mi kí ló wá kú wọn ṣé orí kọlọkọlọ tó pẹ́ ìyẹ́ òkú ni ojú ló pẹ́ sí orí pàdé tó wọ́n yọ close bàjẹ́ kò jìnnà rárá àwa rè o àwa tó fi pàmbíjì lọ́jọ́ sí àwa náà rè o àwa àbọ̀ àwa rè o. ọ̀nà ó fún close one by ìjọ ìjìnà jẹ́gbó mọ̀ jẹ́gbó gbà kan sí wọ́n mọ̀. wọ́n ní kò gbà kan sí ọ̀rọ̀ ẹ mọ tó ṣẹlẹ̀ sórí mọ́tò tó pa lọ́rin ni kò lẹ́jọ́ nù o irin náà ló ṣe ń lọ irin ó ti yẹyẹ mi náà ni mo lè ṣe kí ni mo lè dojú ààyè ẹ wá ẹ jẹ́ ká kọ sọ kárẹ̀ tibẹ̀. òye ọmọ agbóhùn burúkú lẹ́nu ẹ̀yẹ onídàálọ́gù lórí burúkú lẹ́nu. ẹ ẹ ẹ tẹ máa gbọ́ tẹ máa gbọ́ wọ́n fèkó ti jojú àwa àbí ní àbẹ̀tẹ̀ tí ń lọ́hùn kò sí múdi kọ́ni fún ẹjọ́ rárá right now ẹ dájọ́. ẹni sùúrù ẹja àwọn. a máa dìdọ̀ sí ẹni yẹn. ẹ má dọ̀tí ẹ àwọn àtúntò má dọ̀tí. ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀ sí. orí méjì lè máa ṣe fún mi mi ò dé tọrọ orílẹ̀ èdè ẹ̀yìn ìyá mi jẹ́ ṣe mí láàánú kan ẹ má mi bá ṣe kó tata aṣọ lọ́rùn. let's go ẹ má yàgò tó kìí àgbẹ̀. yálẹ̀ rẹ̀ dùn ẹ káàbọ̀ báwo ni ibi tẹ́ lọ. fine. Ah, máàmá ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀. ta làwọn ta ni ṣúkòdì. ó ah, máa ń jẹ ṣúkòdì bọ́sẹ̀ máa ló ń jẹ. Ah, ṣé ẹ mọ̀ mi ni ẹ dẹ̀ ti mọ̀ mí sí èmi níyàwó lẹ́rẹ̀ẹ́ dò. ta ló gbẹnu ẹ sí ta ló kẹnu ajé ẹbọ mi mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ ó ṣe jẹ́ kẹ́ni tí mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ kó fún mi lésì. bọ́ọ̀sì bọ́ọ̀sì ó máa ń bẹ́ gan o ó máa ń forí bẹ́ gan o ẹ wo máyé kí n tún ẹ̀ ṣọ́n kí máa mi san lórí máa mi ya wèrè gidi o tó ń ṣe máa mi ti burú wọn ya wèrè gan o ẹ̀ mo sọ fún ẹ sí o. ẹ mọ yín tẹ́lẹ̀ ni. èmi ò tiẹ̀ bínú ṣé kò sí ìwọ̀nsí lèmi kọ̀ láyé ń bì ọkọ bíi ṣe gọ́ọ̀mù ìyàwó bíi súwìtì àwọn méjèèjì nǹkan pa ni èèyàn bíi ìgbéègbé ẹni bíi ahunrahunre ìwọ ń tiẹ̀ o ò ní kókó iṣẹ́ kan lọ́wọ́ òun lọ fẹ́ yàwó wọ́n jẹ́ kí wá sọ fún ẹ o mo wá ń fi àsìkò yìí promise ẹ wípé kí ọdún yìí tó parí tí o bá lọ wá kókó iṣẹ́ kan ṣe màá kọ́ ẹ lọ́mọ láyé àtọ̀run. ìyá kan ni tírẹ́tì lèmi òkó jẹ omi òkó yẹn jẹ ẹjọ fẹkọ tẹ́lẹ̀ gan tẹ́lẹ̀ ṣé èmi àti yóò ti kọra wa níyà àtọmọ láyé ni mo lè mọ̀ pé a lè jọ pàdé lọ́rùn náà. kí ló dé. ẹ̀rẹ̀ ń béèrè pé kí ló dé ẹ sọ fún mi ọjọ́ wo ni mo ti fojú kàn yín láti bí oṣù méjì lẹ́yìn mi ò fojú rí ẹni tó ń pè yín akọni ẹ mọ bí mo ṣe ń jẹ bí mo ṣe ń mu àti pé gan-an ẹ̀yin ti pààyàn rí. èmi pààyàn rí láǹre láǹre làrẹ́ dò ó dà ta ni mo pa lójú ẹ̀ rí. ṣe máa sọ fún mi pé mọ̀ pé yín wà láyín ló pa ọkọ yín ni wọ́n láyín ló pa ọkọ yín ẹni tó bá dẹ̀ ti pààyàn ọ̀run àpáàdì ló ń lọ èmi náà mọ̀ pé ṣé ọwọ́ tèmi ọ̀run ló ń gbé mi lọ ṣẹ́jú pé àti yàtọ̀ síra wa ọ̀tọ̀ níbi tẹ́yìn lọ ọ̀tọ̀ níbi tẹ́mi lọ ọlọ́run. ṣé ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu ó ń sọ irú eléyìí síta gbangba tó bá wá jára àta ló ń sọ irú ọ̀rọ̀ yìí sí mi kí ló fẹ́ ṣe àti pé kí ló fẹ́ fi fún lézì. tí pé confam lóge mi ní ṣe kankan màá mọ̀ pé òótọ́ ló sọ. <laughs> okay sir ok mo ti gbọ́ sà alright láti hàn ní kẹ́mọ́ mọ́. go. Yes, gan kúṣe. mà lágbára gan o àlejò ńlá ni mo mọ̀ gbà lé mi. àbílà nígbà tá a bá tayín dẹ̀ ta kété bí ẹni pé òun ò bódú tán mọ́ tó jẹ́ pé fírífírí ni tójú ti mú ríra wọn ó dùn ṣáàdẹ níyà kádọmọ orí ẹnu. Hmm, bẹ́ẹ̀ ni ìsọ nítòótọ́ má bínú sí mi ṣọ́rẹ́ mọ̀ pé mi náà ṣe àyípadà sí ẹnu iṣẹ́ ni gbani tún máa dé báyìí ṣe ni gbogbo iṣẹ́ kan tẹ̀ ẹ́ ó jẹun packed you know so mo ṣe sort it out lẹ́yọ kọ̀ọ̀kan ni hmm? má bínú ṣe ti gbọ́. ǹjẹ́ rántí pé àná ni birthday mi. Ah. ikú gbàgbé àrùn gbàgbé ẹ. Oh, yeah, yeah, yeah. Okay, happy belated birthday. Thank you. Àlékún owó, àlékún ọlá. àlékún nkan rere ọkọ aláyọ̀ ọmọ aláyọ̀ lọlọ máa ṣe fún ẹ bó wá ni mo lè sọ pé kó kálọ kálọ ká lọ ṣe ibi ọjọ́ ìbí ẹ báyìí. Ah, anywhere of your choice eh, but first of all um, oúnjẹ um, birthday mi àti cake ni mo gbé wá fún yín. Mm, ṣé kí n sáré díṣẹ́ kó tó tutù. Oh, no no oh. mo ní láti tètè parí iṣẹ́ tó wà níbí báyìí kí n lè deliver ẹ̀kejì ni pé it's against the rules and regulations of this company ká jẹun níbi tá a bá ti ń ṣiṣẹ́. Ah, really ah, mo lè ti lọ́kàn pé màá gbé kólà mi àtàwọn abọ́ mi padà lẹ́nu ṣe kúkú mọ̀ pé ọ̀rọ̀ àgbẹ̀ ló máa ń dán ẹlẹ́mu. Ah, kí wàá ní ìkó tínú ẹrù ìyàwó àfẹ̀yìntọ́ látẹ̀mí mọ́ kódà mo ti gbọ́ ká níbẹ̀ yẹn náà ṣì ní gbé sílẹ̀ tí mo bá ti lò tán màá wá bó ṣe máa dọ́dọ̀ rẹ̀. mo tún fẹ́ bá yín lẹ́bẹ̀ẹ́ kan sí. why not. ẹ̀yin fúnra yín ni mo fẹ́ kẹ́ jẹ oúnjẹ yìí ìdí ni wípé fúnra ara mi ni mo ṣe oúnjẹ yẹn specially for you. Okay. Ṣé máa jẹ? Mo promise. her. Promise. Okay then. She. Ìgbín kan ṣoṣo tó tún pinnu. Ah, ó ní ìtumọ̀ tó pọ̀. Àfi kó bójú tó ara rẹ̀. Ọ̀nkú, ṣe rántí wípé bí ìnílùú wa ṣe ṣe fún mi náà lélẹ̀ nígbà tó wà láyé tó fi ìgbín ẹyọ kan sínú abọ́ tó ní kí n máa jẹ ẹran tíṣà. iṣẹ́ olúwa iṣẹ́ olúwa agada ọmọ mo rí alágbẹ̀dẹ iná ò mójú ẹni dáhùn àwọn odò pẹ́sẹ́pẹ́sẹ́ pẹ́sẹ́ tó mú ẹ máa ń fojú di bí eré bí àwàdà àwọn ọmọ síbẹ̀ máa ń gbé wọn lọ àbọ̀gọ́ mójútó ara rẹ̀. ó ti sú mi ọ̀nkú ó ti sú mi mo tọ̀nà títí títí mo tọ̀nà lórí àpáta àpáta pin ẹ mi ò mọ ohun àmúṣàbí oògùn mọ́. oògùn àgbà ni oògùn àgbà lókùn tó ń ṣàlóògùn. oògùn àgbà kí lóògùn àgbà. ìfura ni o ìfura nìkan lóògùn àgbà. Hm. ibo náà bá ń fura dáadáa ni lọ́rọ̀ ìyàwó rẹ̀ náà ó yẹ kí gbogbo ti níyànjú àti pé ń bò lọ bọ́rọ̀ tiẹ̀ gan-an dé báyìí máa dé títí ọ̀sẹ̀ tó ń bọ̀. yóò sì bá wa láyọ̀ àtàláfíà. Ah, mo máa kó tèmi o kí ni mo ṣe fọ́lọ́hùn tó ní kí n sọmọ mi bá dé kú bàbá ṣe bí bàǹgbò ṣe lásán ni mí ẹ̀ẹ́dẹ̀ sọ́fà bí ó ṣe kó gbó ṣe ẹ̀bí tó ti wúwo kí ni tèmi bẹ́ẹ̀. ogun àwítẹ́lẹ̀ lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kì í parọ́ tó bá gbọ́n ṣó o mọ̀ pé a jọ pinnu ọ̀rọ̀ yìí ni ká tó tẹ̀sẹ̀ bodò mo wí fún yín mo ní ẹ mọ́ fèkéré lé ẹ mọ́ fọ̀dàlẹ̀ mo rò mo níjà tẹ́ ẹ̀ bá lè parí ẹ mọ́ bẹ̀rẹ̀ rẹ̀ àbí wọn ò wí báwọn fún ọ. ẹ tó ṣoògùn fún màá wá lóyún mọ́ bá ń tó wù lásán ló wá fẹ́ bí gba ọmọ kalẹ̀ báyìí ayé mi ti bàjẹ́ ìní olúwa ló dá gbogbo eléyìí sílẹ̀. ó ti gbàgbé pa àjọmúlẹ̀ ni àbò ti gbàgbé pa lájọ ṣáwó wojú mi báyìí bẹ́ni tá a bá tẹ̀ mọ́lẹ̀ tí ò báyìí tí ìjàjà bọ́ àwa tá a tẹ̀ mọ́lẹ̀ a gbọ́dọ̀ sinmi ariwo pa ọmọkùnrin yìí ó gbọ́dọ̀ bọ́ nínú àjàgà yìí o ó di dandan ni. ó ti dárò ó. ó ga ọ ẹ pẹ̀lẹ́ máa ẹ kú jókòó ẹ àmọ́ ẹ sọ fún mi pé ẹ ń bọ̀ ará Ọ̀yọ́ ẹ má fi ṣe hàn wá èwo ni ẹ pẹ̀lẹ́ mà ẹ rọra mà tẹ́ ń ṣe. ẹ mọ̀ pé tí bàbá ẹni bá fẹ́ ìyàwó tó ju ìyá ẹni lọ ìyá la máa ń pèrò wọn ẹ pẹ̀lẹ́ um, anyway mo ti ṣetán láti máa lọ sí ọ́fíìsì ṣé kájọ máa lọ. kì í ṣe léègbé bó pẹ́ bóyá àlejò á lọ. àmọ́ kí ló dé tó jẹ́ pé mo ṣe pé birthday fún yín ẹ kọ ẹ mo jẹ́ náà mo jẹ́ even kìíní wọ́n mà tẹ́ fi ṣe fún mi ó wà ní trunk kankan mi. bẹ́ẹ̀ni ohun yìí kẹ parọ́ fún mi àmọ́ ìṣẹ̀dá tẹ́lẹ̀dùn rí dá yín kò fààyè gbà kẹparọ nítorí pé ìpínpinju méjèèjì ó ti jẹ́ kí n mú pérò lẹ́kọ̀ọ́. kì í gbogbo eléyìí náà kí ni mo lọ bí ṣe. Eh? ah stop now ah oh, fẹ̀yìntọ́lá àbí kí ló pẹ́ kí ni ìtumọ̀ wọlé ṣe will you stop oh, ọmọ bí n ṣe jẹ́ sí I like you. Why me? I don't like you. I don't. Fẹ̀yìntọ́lá stop that mi ò fẹ́ o o ṣe máa nífẹ̀ẹ́ sí mi ìwọ náà rán wà bí sọ fún wọn pé o ò pa iṣẹ́ olúwa nílé now get out of this house now out. rọ́ṣì wo nìyẹn. please just go just go. dẹ́pọ̀ òwe òṣì fún mi ẹ̀yìn ẹ̀yìn àmọ́ ń ṣe lè kó ń ṣe lè ẹjọ́ ìkọ́ mo rò pé tí nílùú wa wà láyé ó ti sọ lójú ẹ pé ọkọ ń fẹ́ràn àwọn tó láyà wá ń pé kí náà bọ̀ bí òkè olúmọ ń bọ̀ ń bọ̀ wá bá mi nǹkan tó wà lẹ́nu mi má jẹ́ sọ jáde. ẹ ẹ gbọ́dọ̀ lákọ̀ọ́kọ́ náà ọ̀nà wo wọlé gan ọkọ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mo ti dá ọmọkùnrin tó bá mi ṣiṣẹ́ yẹn dúró hmm. èmi púpọ̀ ló wà nílé. ìgbẹ́ lomi ìgbà náà ṣe ìwọ mọ̀ pé létí ọ̀bá nílẹ̀kùn agbádá gbùn lásán ni dákun tó bá wá fẹ́ yàwó mi náà nìṣẹ́ sọ́ọ̀nì kí wọ́n wà nílé o sọ fún mi o. ẹ fi gbogbo yẹn lẹ gbogbo yẹn o kò ká mi lára púpọ̀ ọ̀rọ̀ ọmọ fẹ̀yìntọ́lá ẹ̀ máa ti sùn mí ọ̀nkú ṣé ìfẹ̀yìntọ́lá fẹ́ fẹ́ mi. kí ni fi ń ṣe yàn iṣẹ́ ọ̀rẹ́ lórí òun ayétótó abìdí yàn yàn ìwọ ọmọ nǹkan kan. hanku njẹ́ mo kí mo lè hold ọmọ yẹn responsible fún ikú ìní olúwa. ẹ eh, má dán wò láéláé má dán wò ah, ẹ gbọ́ ẹni tó bá sánni lábàárà báyìí láyé máa rí wọn èrè ẹni tí ń já nílé kan náà ti ń múni láṣìírín eh, ọ̀dà dúró náà ta ló fẹ́ sọ fún ọ pé ọ sọ fún ọ pé òun lọ pa ẹlẹ́rìí wò ló ní gan sọ fún mi ilé ayé tó ń wo ayé sókùnkùn pọ̀ kódà ayé ní kọ̀rọ̀ ah àìmọye nǹkan tí ń ṣẹlẹ̀ tọ́jà pọ́lọ́ nìkan lọ́mọ dájú ẹ̀ kí ni. Ah! ọ̀nà wo la fẹ́ gbà tá a fi lè la ibú ayé já. èyí ò ṣeé ṣe mọ́mọ́ ní débẹ̀ èyí ò ṣeé ṣe okun ayé ò sí wẹ̀dá ta ló fẹ́ wẹ̀dá ta bàbá tó tún fẹ́ wẹ̀dá kò tí ì sòtọ̀ láyé ilé ayé táwọn kálukú ṣe tiẹ̀ yóò fi ilẹ̀ ní do your best and live the rest ilé ìbùsọ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ aa ah! gbogbo tó bá ti ní bẹ̀rẹ̀ dandan ni kó lópin bẹ́ẹ̀ ni aa. Ah! sọ ó ṣeé ṣe kó jẹ́ pé Fẹ̀yìntọ́lá ló ṣekú pa ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ ìyàwó mi ó tún wá ń gbìyànjú láti fẹ́ mi àdìtú lọ̀rọ̀ yẹn ṣé àwọn pé kò yé mi rárá ṣá. àdìtú ni ìwọ nìkan kọ́ kọ́kọ́ sọ bẹ́ẹ̀ ọláyà náà sọ bẹ́ẹ̀ njó ni ó ládìtú ni bí ṣe ń sọ fún gbogbo èèyàn kinu ní bá ṣe ń dewó ní dowó àdìtú ni. ti rí gbogbo àwọn ọtí tó tutù yìí ó bá gan. <coughs> ìyá gan ni ó fẹ́ràn fàájì ju èjì ẹ lọ gbàdíje wí fún ẹ ayé kọ́mọ tó jogun máa jọ́gbọ́n ní ìyá kan ni máa ń jẹ. <coughs> yẹ dààmú nìyẹn ó já sí. ó dààmú burúkú. Ah. ìyá mi rèé o. ìyá gan ni mo kí igi ta ló kù. Ah, ẹnì kan kò kù ókè àjẹpé èèyàn kan ló bímọ ni torí tí ò bá jẹ́ pé èèyàn kan bímọ ẹ ní sọlé tèmi dílé ọjà. Ah, ìyá gan ni ẹjọ ṣé ẹṣẹ wàá nú kí wọn fomi sára nílé yèyé mi ni. ta ni yèyé ẹ nílé ayakìlà ṣé wọn fomi sára nílé ayakìlà tiẹ̀ dúró ná ṣe bó sọ pé ó fẹ́ bẹ̀ mí iṣẹ́ ni. ẹ ẹ ìyá gan ni nígbà tí mo fẹ́ sọ fún yín náà ni pé ọmọ yìí ti rí iṣẹ́ kẹ́kọ̀ọ́ máa jó kẹ́ máa yọ ni àmọ́ iṣẹ́ tí mo rí wọ́n ní kí n mú yèyé tó bí mi lọ́mọ kí n mú akó aṣọ onídùúró fún mi ló bá parí. èmi kò mú mi wá ó ṣe sọ fún ọ pé ò níyà níyà ah. ti sọnù síkú tọnu ah. ta ló sọ fún ẹ pé ayá kìlà ń dúró fún ọ níbi iṣẹ́. ìyá gan ni ìyá tó yá yìí mọ́ bínú sí mi àbínú àbí amọ tí kì í bínú sọmọ ẹ mọ́ bínú wọn lọ wọn lọ wọn lọ ṣé wo ò mọ̀ pé tàbí amọ́ ni mò ń rò mọ́ ẹ lára gbogbo wọn bá tí mò ń bá ẹ ṣe ti tàbí amọ́ ni àti wípé mo bù ó wípé béèyàn ò bá gbàgbé ọ̀rọ̀ àná kò lè rẹ́ni bá ṣeré yẹn ni gbogbo eléyìí tẹ́mi ṣe yìí ó kù ṣẹ́jú kan fún wọn tó máa fi tẹ́ àǹtí àǹtí àǹtí ẹ̀jọ̀ torí tọ́lọ́hún kí ni dédé yìí ò mójú tẹ̀ mọ́ra bí ó ní ńlá adẹ̀ ń sọ gbogbo à ń kí àǹsà ẹ̀dẹ̀ ń dà nǹkan àyà ẹ̀ ń dà nǹkan àyà kí ló dé wo tí bá tún rí wáìnì yẹn lẹ́nu ẹ tí bá tún rí lẹ́nu ẹ wàá gbà pé wèrè gbígbẹ ni mí. ìyá àgànní ti bínú délé o gbélé yìí ti fárígá o ìyá mi mọ́ bínú mọ́ bínú àgbà tí òbínú lọ mẹ́ ń pọ̀ jọjọ mọ́ bínú mọ́ bínú. ìyá ẹ fi yẹn lẹ́jà rè àwọn ṣayé fún yín nítorí tí kọ́lá yẹn ṣayé ẹ gbé ojú o kó gbọ́ torí tọ́lọ́hún torí ta ló ṣe ń ṣe gbogbo èwo èmi gbọ́ ń gbọ́ ló ti rí wèrè irọ́ o wèrè máa kọ́ bọ́sẹ̀ máa nì. wo nígbà tá a wà léwe bíi títí àwa ń ṣe fàájì tiwa tó ní ìtì kì í ṣe tàwọn wọ́nrọ̀wọ́nrọ̀ ìtẹ́yìn. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ pẹ̀lẹ́ ehm, bébì sista mi nìyẹn sista mi ọkọ mi nìyẹn iṣẹ́ olúwa ó yá kí wọn dáadáa cause àwọn àna ẹ nìyẹn. Ah, ẹ já kí ẹ dáadáa torí oru lana ẹ ra ẹ pẹ̀lẹ́. wọ́n ìwúwo ẹ̀sà ẹ jẹ́ ká fi gbogbo orò àna yẹn sílẹ̀. dúró eh. àǹtí mi kan. ọ wà lókè eh, eh, asáré fẹ́ jáde màá bá yín sẹ́n. má pẹ́ dé o torí màá dúró dé ẹ pẹ̀lẹ́ ẹ lọ ẹ tẹkẹ. ẹ lọ ẹ pẹ̀lẹ́ ah ọ bá yẹ. ọgá lẹjọra yín wà dàbí rẹ ọgá. ọlọ́run ò ní jẹ́ lẹ́bùdí àti ṣolúwa wọn ò lè fẹ́ra wọn láíláí kì í ṣe lójú ẹ̀mí mi. èèyàn ajá ló ń bọ̀ rẹ jẹ kí ló dé tó sọ pé wọn ò lè fẹ́ra wọn kí ló dé tó sọ pé kò lè fẹ́ gan ṣó gé lápá ni àbó gé lẹ́sẹ̀. ẹ wo kò gé lápá bẹ́ẹ̀ ni kò gé lẹ́sẹ̀ àwọn ọmọ ọmọ tèmi náà sọ wọn ò ní fẹ́ra wọn. ọ̀rọ̀ mà ti wá pa kaṣọ báyìí o ṣé bí èèyàn jà lè yàn rojọ́ ẹjọ́ kí la wá fẹ́ rò báyìí. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọkọ ọ̀rẹ́ mi ni tẹ́lẹ̀. ìyẹn ò jẹ́ tuntun kí Jésù Kristi tó dáyé lọ́jọ́ sí òòṣà kan làwọn èèyàn ń tẹ̀lé sọ́kọ tiẹ̀ ni. ó dàpọ̀ ti gbọ́ ṣé tí wọ́n á mọ̀ pé ìyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni. bíyàwó bá ṣẹ̀ṣẹ̀ kú mọ́ lórí ìyẹn ò jẹ́ tuntun kọ́lọ̀ olódùmarè kó bá dáwọ́ ẹ̀ dúró kò sẹ́ni tí ò ní kú ikú ń pa gílí ti aláwọ̀ áńbẹ̀lẹ̀ ń ta sí oníṣègùn tó ń fa awọ ẹ̀rọ ń dè kò sẹ́ni tí kò lè pa nínú gbogbo wa. àǹtí mi tí yín lẹ̀ sọ yẹn o ṣe rí èmi èmi yìí mi ò ní gbà mẹ́bùdé ò ní fẹ́ iṣẹ́ olúwa láíláí mi nígbà. Ah, hmm? ìwọ ọlọ́mọ kò sí tó kèmí ń bẹ̀ mọ́ wọ pẹ̀lú ẹ̀jọ̀ mọ́ràn. ojú ọ̀run ọ̀mọ̀ ní kọ̀rọ̀ o gbogbo ayélujára wọn ni àbúrò nígbà tí wọ́n pàdé ẹ̀ bí ìwẹ́rẹ́. ọ̀nkó yà mí lẹ́nu kí n má tàn yín jẹ èmi eh, ò expect ẹ̀ rárá eh, ṣùgbọ́n nǹkan kan tí mo mọ̀ ni pé eléyìí ó dá pé ọlọ́run á lò ó láti jẹ́ kó wawọ́ pálapàla tó ń ṣe kó wawọ́ ẹ̀ bọ̀lẹ̀ ó ṣàlójú tì ojú á lè tì díẹ̀. ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ẹ eh, ṣáàjà ṣe gbogbo ẹ̀ pàápàá bí àwọn bàbá ń sọ̀nà ẹ̀kọ́ yẹ kó máa pẹ́ mọ́ rárá mo yọ ọmọ pẹ́ ṣáàpọ̀ ẹ̀ ń bá lójú lójú ń tì ó yẹ kójú létí lérò kérò oníṣàpọ̀nṣàpọ̀n ó lágbára o ó lágbára o àwọn náà ti dá. ẹ jọ̀ọ́ ta ló lo tọ́lẹ̀tì yẹn last náà. èmi ni olúwa mi. ẹ má bínú o kí ni àádùn kékeré tó wà bẹ́ẹ̀ ẹ kí náà fi ṣe mi ò mọ nǹkan tó fi ń ṣe. ẹ lè mọ nǹkan tó fi ń ṣe wọn fi ń flush ni. Ah, ah. kí ni máa balẹ̀ ọ̀la jẹ́ ni. abẹ́ta kẹ́ balẹ̀ ọ̀la jẹ́. ẹ ya wèrè. iye ẹ ya wèrè ọmọ àlè inú wọn tó fi ń ṣe ṣe lè gbé dẹ́ta ó bá jà mo ti já wèrè mo ti gbé fẹ́ o. filẹ̀ filẹ̀. Ah. àǹtí. Eh? kí lẹ́yìn fẹ́ mà ṣe fẹ́ rọ̀gá ni mà. ṣáwa àwa ṣe wa ni. ẹ wá ṣiṣẹ́ ọkùnrin la fẹ́ gbà ṣiṣẹ́ kó kí ṣe obìnrin mà. ẹ mọ tó ṣẹlẹ̀ ṣe rí tèmi wá wá òun náà ló wá ṣẹ́ wa torí kí ni ìgbín àti karùn-ún ni wa wọ́n ń lọ five and six àjọlẹ̀ banani one love one love peter mrs ìpín àti kara wọn. ọjọ́ ìgbẹ́ orúkọ wọn yẹn. ẹni gẹ́ ẹ ti this is supposed to be an office. Oh. Good morning, sir. Good morning, sir. Yeah, sure. Yes, sir. Um, àwọn tó wá fún interview um, position security. Um, this is my boss. This is my boss. Ọ̀gá Ebeleza. <laughs> you never for sure. àwa ṣe gidi fún yín ṣẹ́gun. ẹ ṣe sá. àti ríṣẹ́ àti ríṣẹ́. ẹ ṣe níbo ló lọ. àwọn ẹ̀kọ́ kò ṣe é jókòó. excuse me bó lẹ ń lọ. bàbá yín bẹ́ẹ̀ la tọ̀ ni. bàbá ẹ̀ fẹ́ lọ sọ lọ́tọ̀ síbẹ̀ yẹn. ibo. toilet nìyẹn. ẹ wò ẹ má yẹ kí mi lọ bẹ yẹn o má bá nǹkan jẹ́ ti bá lọ bẹ o. toilet nìyẹn lọ́tọ̀ síbẹ̀. bó la tọ̀ síbẹ̀ ẹ jọ kó padà sẹ́yìn kí ni. sójà ah, wo ni. Eh, eh, eh, excuse me this is an office. ẹ yé pariwo mi báyìí náà kí n gbogbo rubbish yẹn. sẹ́yìn ah, ò yá wèrè. Ah, ṣé wọ́n ní headmaster tó gbà wá sí ilé iṣẹ́ ni. tọkọ bẹ̀rẹ̀ wèrè àná. wọ́n kọjá wèrè wọ́n kọjá wèrè. Ah, ẹ dúró bí báyìí ló fò sí bẹ́ẹ̀. máa kàdá wèrè yìí o àti ah. alọ sí tọ́jú sọ́dọ̀ yẹn. can somebody call the oh. security. mrs oh, sikora wọn ẹjọ ní sùn ìṣá. ọ̀gá náà ti fún àṣẹ ó dà àṣẹ bí wèrè mo ló ń lọ. ẹ má bínú mà mrs sikora wọn. ẹ ṣe gan. ẹ má rọra ẹ má bínú. àti iṣẹ́ oríṣiríṣi níjà bí ò bá kúkú jalè wọn ò ní ní gbé nǹkan wọn kó lọ dá nǹkan ní nǹkan padà kó jalè lójú mi kó ń ṣọlẹ kó lẹgbẹ kó jalè lójú ẹ rí ẹ kó lọ dá padà lẹ́yìn ẹ. ẹ já lọ mo fọlọ ń bẹ yẹn ẹ jọ ẹ já lọ. ò wá gbọ́ o èmi ò ní kọ́kọ́ máa pàjá o kó ṣáà ti má porúkọ tèmi mọ̀ torí mi tẹ́ wo yìí ó kọ́ sílẹ̀ nígboro. mama o dẹ̀ má bínú mo fọ́ lọ́ọ́ bẹ̀yẹ́ já lo, lọ síbo gbókùn ó ti gbàgbé okùn màálù sódò ẹ̀ràn okùn màálù kí ni kí fi ṣe láti wá fi wọ́ mi lọ ni ó dà ọmọ yín ni má bínú ẹja lọ. àbí ìpàbẹ ọmọ bá a wí fọmọ ẹni àgbọ́ orí ọ̀kẹ́rẹ́ popo láwo ẹ rí bàbá yìí ṣe ọmọ yìí má pa mí má pa mí iyì ìwà ń bẹ nìyẹn àwọn ti bá tiwọn débi má pa rẹ ẹni tí ò bímọ ó ń gbélé ayé ajá ò sì lè jòkú ẹ̀. sọ̀rọ̀. ẹ wo ẹ wo èmi ò lọ sílé wọn láti lọ jalè o mi ò dẹ̀ lọ gbé nǹkan kan nílé wọn mo kàn lọ mú nǹkan ni. ṣé o rí i pé wọ́n lọ fìyà jẹra ni òkè ibi tó lọ kí ló lọ mú bẹ́ẹ̀ kí ló dé tó lọ mú nǹkan náà àti pé nǹkan yẹn kí ló fẹ́ fi ṣe. ẹ wo mi ò ní nǹkan láti sọ́ọ̀sì àfi tẹ́ bá lè bá mi wá àǹtí Fẹ́yìntọ́lá wá. ẹ̀ńtọ́ lára lè bò ṣé àwọn ni wọ́n rán ẹ pé kí o lọ jalè níbi tó lọ ni ṣé o lè sọ̀rọ̀ ni. èwo lẹ fẹ́ kí n dáhùn nínú gbogbo ìbéèrè yìí ṣé question a ni àbí b. mr ma one after the other. ó dáa mo ti sọ fún yín tẹ́lẹ̀ náà náà mo lè dúró lé lórí mo ní tẹ́ ẹ bá lè bá mi wá àti fẹ̀yìntọ́ làwa nìkan ni mo lè sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti bá mi wá wọn wá ẹ má kàn ná mi pa ni o tẹ́ ẹ bá lè ti pa mí dìẹ́ndì ló pé sinimá o. He's sure a very stubborn man. Do some kick. Yes, yes, yes, yes. Darling, tójú bá yẹ ju kó máa yẹ o. Mo ti bọ̀. Tí mo bá ti dé ibi tí mo lọ ń sìn, mo máa sáré bẹ́ẹ̀ send nǹkan tó fẹ́. Ah, kí ló ń sọ? O ọ̀rọ̀ ẹ̀pà mi ni cause ó wù badly. O ẹ̀pà ẹ̀pà tó ń pariwo tó ń tẹnu mọ́ ti bọ̀. Máa wẹ̀ máa bóyá lẹ́tà mo ṣe máa dákọ̀ ẹ̀ pa. ok dale. máa bẹ sílẹ̀ ṣùgbọ́n ok. Yeah. Mm. Oh, excuse me. Okay. Oh, hello ọgọlọpà. ẹ pẹ̀lẹ́ kúṣẹ́. oh good. Um, ẹ wo mo join you right away. all right all right all right ẹ ṣé kí ni kí ló ṣẹlẹ̀. ẹ bọ̀bọ̀ olóṣì tí ó break wọlé mi tó sá lọ tọwọ́ padà báyẹn oh, ó ti kà okay so wọ́n ti wá mú ẹni tó ràn wọ́n wá ní kí n wá rí kó sọ nǹkan táwọn kú fẹ́. Ah, ah, bẹ́tà ṣé ibẹ̀ ló dáa báyìí. ẹ ibẹ̀ ni mo lọ. okay baby take care. Huh? all right but yeah. your epa first. yes hmm? má gbàgbé pa mi cause ó important. all right <laughs> all right, baby. take care of you right. bye. bye wọ́n ní ọ̀dàlẹ̀ balẹ̀ kú Odi di dandan gbogbo ẹni tó bá dalẹ̀ yóò balẹ̀ lọ ni. a lè dalẹ̀ bàbá ṣó má dalẹ̀ ni rárá ò dalẹ̀. ìyún ọ̀kan o tó lódùmarè púpọ̀ ẹlẹ́ǹkejì ni wípé gbogbo ohun tí odó bá dé kì í rọrùn gbogbo ohun tá a gbélé awo ń bí ṣe ọgbẹ̀rí o gbọ́dọ̀ mọ́ o. kò burú sáà. tó bóró tán. kí mo wí. ọ̀gbẹ̀rì ò gbọ́dọ̀ mọ̀. ọ̀gbẹ̀rì ò gbọ́dọ̀ mọ̀ àfẹ́múlẹ̀ ni wọ́n ní èké ní pẹ́rú èpè ní polè ilẹ̀ dídà ní pọ̀rẹ́ alájọbí ní páyé kan ẹni tó mọ ni tó tún ṣe ni o gbogbo ẹni tó bá ti dalẹ̀ kílẹ̀ ó dà ẹ ṣàṣẹ. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. a wà fẹnu gbé báyìí tó ní kálukú ó jẹ òun rèé o. ẹgbẹ́ jẹ adìyẹ ní gbé náà jẹjẹ ń sọlẹ̀ ẹ̀yìn ẹgbẹ́ mi kálukàlù ẹ̀ka rẹ̀ ìmùlẹ̀ ojú báwọn lọ. oògùn rèé gbẹnu gọ̀ǹgọ̀ ta ni ó gbà lọ́wọ́ mi nù. èmi mú lọ́kọ mi ṣèrànù. gbà wo bó o ti ń wò yìí mo jẹ́ pàní o. má jẹ́ pa. gbogbo ẹnikẹ́ni tó bá ti lùgúdẹ rẹ̀ ẹ̀pà ni ó mọ̀ wá kiri ṣó ṣó ṣó ṣó bí bàtàjà ń wé egun. ẹ̀pà. lẹ́yìn ìgbà tó bá ti wá jẹ̀pà òun tó yó bá kán ọ̀run lẹ̀rọ̀ kù lẹ́lẹ́jà ń tà àyàfi bàtà bá ti wá rí omi tí mo gbé fún yín kẹ̀ẹ̀kan sí lẹ́nu ló bá tún tán. omi ẹ̀rọ yìí ni làrẹ́dò wá wá sí ilé yìí tẹ́ fi ká mọ́ ẹnu ọ̀run. nígbà tí làrẹ́dò máa gbé ìgòdè ìgò fífó ló gbé wá nítorí pé ìní olúwa ti fi òjò wú àti ìgbónára da omi inú ògùn inú. ẹ gbà mí uncle so ẹ̀yin pípọ̀ ẹ̀dẹ́ nǹkan tuntun báyìí wò Fẹ́yìntọ́lá ẹ fi mágùn sí mi lára ọ̀pọ̀lọpọ̀. ìyàwó tó ní kí wọn lọ gbé ẹgbà fún lé ṣé kìí ṣe pé. Ah, ah, mo dáràn. ẹ wo ẹ tètè pé ẹ tètè pé ẹni kò má jẹ́ o ìdí ègbón ni ẹ tí mo ṣe ń pariwo pé ìmí èjò lè fẹ́ra yín o ẹ ẹ lè fẹ́ra o. ẹ gbà mí kò sówó lórí ilé ẹjọ fún mi Jesse. ní olúwowó ntí wowó olúwòwò ntí wowó olúkú mo gbé àdó àjà hanran mi hanran orí ilẹ̀ láti dá orí ilẹ̀ láti gbé orí ilẹ̀ láti mú orí ilẹ̀ láti pa orí ilẹ̀ láti bà àwọn ọ̀tá pé bíríkó tó ń jọ sí wọn ń bọ́rùn mi láàdì tẹ̀ lórí ilẹ̀ ọ̀rùn mi láàké pelẹ̀ ilẹ̀ sì dá lóhùn wọn kò wọn ẹbọ wọn kà wọn ètùkéṣù ó gbọ́ ríru ẹbọ òòrùn ó gbọ́kara àrà ẹbọ ó há ilẹ̀ sì gbé ó bá ṣẹ́gun àwọn ọ̀tá látòní ló ti ṣẹ́gun ọ̀tá ikú kíkú ò ní ọ pamọ́ àrùn ní ọgbẹ́dẹ̀ òkú lára ọ̀tá ń le péré báyìí lólogójì àrùn ò ọmọ yóò gbádùn ṣàṣẹ bó ti mú ó ti tán lára rẹ̀ báwọn á ti wẹ̀ ó ṣe wọn máa wọ̀. àtìyàwó rẹ̀ ìyẹn ò ti tán báwọn ẹ̀mọ́ kàyà òkè mọ́ ó rí ìpín tí wọ́n jẹrè o òun lẹ̀rọ bó o bá ti fi sẹ́nu àbùṣebùṣe ńgbà ìyá jẹ́ ọ̀gá rẹ̀. jẹjẹ tá a rà jẹ sòsè. ńgbò ó ti fi sẹ́nu ó ti tán bí mọ́jèlé bá mọ bí ọmọ náà gún bó bá ti kẹnu gbèsè ní àmọ́ yìí tó ti fi kẹnu ó ti tán náà nù. ẹ dúró ná bàbá ṣé kò ṣeé ṣe kí ọkùnrin má fẹ́yàwó láyé ni. Ah! ẹ máa gbọ́rọ̀. ẹ mọ̀ bá wí ọ̀rọ̀ rẹ̀ yé mi àròkàn ló fà béèrè n ó sì dá ọ lóhùn ọmọ mi ó rí bí àgàn bá wo wàhálà àbíkú kò ní tọrọ ọmọ lọ́wọ́ Olódùmarè àmọ́ òṣèmọ̀nì lobìnrin jẹ́ nígbèsí ayé ẹ̀dá nítorí wípé àwọn ládùn ayé bóbìnrin ò bá sí nígbèsí ayé ẹ̀dá ayé ẹ̀dá ò pé nítorí pé ara ń tá a wáyé wá ṣe òun lọ̀rọ̀ obìnrin. ah adùn ayé ni wọ́n adùn ayé tí ò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn báyìí ni kí lèèyàn fẹ́ fi kún ah. bẹ́ẹ̀ <laughs> adùn ayé lobìnrin kán ṣe dùn tó nígbèsí ayé ẹ̀dá bẹ́ẹ̀ náà ló pọn nígbèsí ayé ọmọ ènìyàn bá a bá ti rántí àwa tá a kù lórílẹ̀ ayé ẹ jẹ́ a máa rántí àwọn tó ti lọ fẹ̀yìntàn láti bógun lọ. ìní olúwa náà ti papòdà hmm. àmọ́ èmi tí mo ń bẹ yìí èmi náà ti kẹ́kọ̀ọ́ mo ti mọ ibi tá a ṣiṣẹ́ èmi ń bẹ àmọ́ mo rántí ọ̀rọ̀ àwọn àgbà tí wọ́n sọ wípé agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. àgbà òṣìkà ni. ẹ̀rí ni olúwa ìgbé wípé ojú ọkọ òun ò gbébì kan lẹ́jọ́ tí ń rò kiri láì mọ̀ wípé òun gangan fúnra rẹ̀ òjòwú tó bòwúrù jòwú nínú oko ni. múyàn jẹ múyàn náà jẹ múyàn náà jẹ. bí kì bá ṣe bẹ́ẹ̀ ṣe bó yẹ kí n farabalẹ̀ gbọ́ tẹnu wọn kó tó di pé àjọṣe gbogbo tó yẹ ká ṣe àmọ́ síbẹ̀ ọba mi ò dùn kó dáríjì.